ọ̀rẹ́ ejò tí lọ́wọ́ nù. àjálù ń bọ̀ sá. ọlọ́wálé. lọ́jọ́ tí tààràdà tẹ̀sẹ̀ wọ ìlú yìí ewúrẹ́ dẹran alápàtà ọ̀ka. miscarriage ẹlẹ́ẹ̀kẹta màlélẹ̀. ṣé rí tẹ bá sáré bí ẹṣin tẹ fò lókè rúurú yàwó bákan náà ló máa já sí kò sí ọ̀nà àbáyọ kankan ohun tá a mú mi rí ni pé ẹ ti ní ìyàwó. ìyàwó yín tẹ́ ẹ lọ tọrọ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ń kọ́ ń bolo I've never been married. ṣé táwọn èèyàn máa ń ṣoore tó máa ń lóṣù tì náà. àtẹ̀jẹ́ mélòó lẹ ti ìjẹ́jẹ́ ìkú jọ. wọ́n ní tó bá sọ̀rọ̀ tó máa ju ẹni ẹ lọ màá nù ẹ́ bí wọ́n kẹrẹ́ ó yà wẹ́rẹ́ ni. adágbà jíjọ ọ̀gbẹ̀ ìgbàsá ogún ni wọ́n gbà wọ́n lẹ́kọ̀ọ́ lọ́wọ́ wá lóko òkú lábẹ́ bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀. ọ̀gá mi Yomade wà ní police station. It's a lie. Wọ́n bá ń tan orí burúkú ní fifty naira. Owó máa pọ̀ lọ́wọ́ yín láti fi bá wọn ra ń gbà yín. Mádìá! Kí ni wàá fẹ́ ṣe sí báyìí? Ìjì ìyá yín sẹ́yìn mà. Ẹ lọ ṣe. Hope this is not what I'm thinking. Ṣíṣe ni. Àdẹ̀jọ máa ṣe ni. Èmi ò bí yẹn lè ṣe o. Mi ò lè ṣe o. Ọ̀rọ̀ yìí ti wá di iṣẹ́ ọba tí ò ṣe máa jẹ́. Ìyàwó ni. láyé wúgìrì kò eégún ti faṣọ gbárẹ́ wọlé àpáàdé àtẹ̀fọ́dọ́wọ́ ẹgẹ́rẹ́ mi tì ẹranko bọ̀lọ̀jọ̀ kì í ṣeré níwájú awọ́ ruru ìránṣẹ́ olókùn ṣẹ̀mí adé ti darí lẹ́yìn ọ̀ká mo ti fi gbágbá rẹ tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o àlòkù aṣọ ti dèrò àkìtàn kiri ayé ti ré wọlé o ọmọ eré wù mí lónìí o láyé ẹ̀wú kiri kò eégún ti ń faṣọ gbaré wọlé àpáàdé àtẹ̀fọ́dọ́wọ́ ẹgẹ́rẹ́ mi tì ẹranko bọ̀lọ̀jọ̀ kì í ṣeré níwájú awọ́ ruru ìránṣẹ́ olókùn ṣẹ̀mí adé ti darí lẹ́yìn ọ̀ká mo ti fi gbágbá rẹ tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o àlòkù aṣọ ti do ìlú àkìtàn kiri ayé yín ọlà yín ògo yín kó máa jẹ́ tiré wọlé o ọmọ irẹ́wù mi lónìí o. yẹ́ yẹ́ o nílé ìtura o abẹ́ ò ní sùn yé yé abẹ́ onísunwé abẹ́ onísunwé nílé ìtura abẹ́ onísunwé ahoro nígbà tọwọ́ ọmọdé abẹ́ onísunwé abẹ́ onísunwé nílé ìtura abẹ́ onísunwé ahoro nígbà tọwọ́ ọmọdé tó lè dára rẹ ṣán ṣán ọmọ nílé ayé. Yeah ṣòde dára rẹ ṣọ́ gbogbo ìdílé ayé ọ̀run pamọ́ nínú rẹ̀ bàbá àdá awo ìtọ̀ràn. o. ọ̀gá gbaṣọ níbí gbaṣọ lọ́hún. torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe hù. torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe hù. Ah, ah, èyí ṣàmú bá wí kí ló dé. kí ni òde kí ah, ni òde tó ò jẹ́ kí gbádùn. pẹ̀lú gbogbo bí mo ṣe bá yín sọ̀rọ̀ lóru mọ́jú ẹ gbọ́ èdè ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́. wo jẹ́ ìsọ kankan fún ẹ. aṣọ tó bá kángun sí eegun òun náà ń pè ń jẹpẹ o ìka tó bá dẹ̀ tọ́ sí mú lọ́ fi ń romú o má ní ilé ayé mi lára ó ní ilé ayé mi lára. kí wàá ní ìtumọ̀ yẹn o. ìtumọ̀ ẹ̀ ni wípé omi tó yẹ kó lọ bá tó bá ní ìdọjà sí ṣọ́ọ̀bù ẹ̀ ó mọ o. ó dá o ta ló yẹ kí n lọ bá o. èwo làmọ̀ràn bí ní ọ̀yọ́ ṣé àbòsí la máa pè yẹn lókìá lóòótọ́ mo lè jọpọ̀ ẹ̀ mo lè jọpọ̀ ẹ̀ but aláṣẹnu ilé yìí ó mọ o tó bá fẹ́ ọjà sí ṣọ́ọ̀bù ẹ àbò fẹ́ anything látọwọ́ mi wọ́n òun ló máa lọ bá òun ló máa fẹ́ mi ní go ahead bóyá ẹ kì í fún ẹ ní owó ni o àbí tó máa sáyẹ̀nsì ṣá òun ni. ó dáa tala láṣẹ tẹ́ ń sọ. tẹ́ ń gbá lábòsí èmi ní ṣe máa fẹ́nu ara mi sọ ọ̀dà dára sọ́lá ni o. dára sọ́lá èyí. bẹ́ẹ̀ ni lájẹ́ nǹkan tó fẹ́ gbọ́ yẹn dára sọ́lá dára sọ́lá ló lè ṣe dára sọ́lá. Mr. Badmus Jerry um, gẹ́gẹ́ bí nǹkan tí mò ń ṣàlàyé fún yín lórí fóònù tó ń fi ní kẹyọjú sí mi so that ká lè gbọ́ra wáyé dáadáa lórí contract tí ẹ propose ṣe ni mo fẹ́ ká ṣe nǹkan kan but. Um, ẹ wo ni but Mr. Kunle ẹ má tún sọ but ẹ súnmọ́ mi dáadáa ẹ mọ wàhálà tí mo ti ṣe lórí contract yìí owó tí mo ti ná lé lórí ló ń lọ yìí ẹ má jẹ́ kí bọ́ọ̀tù tún gbẹ̀yìn ọ̀rọ̀ mi. sir mo understand yín èmi náà fẹ́ kẹ́ understand me yeah lóòótọ́ uh, sixty percent of um, àwọn èèyàn wa ló ti follow yín ẹ ti understand ṣe rí di forty percent mo fẹ́ káwo bá ṣe máa buy twenty percent nínú wọn so that a lè mọ̀ pé ṣeré majority wọn ló carry vote yín tábà ti buy twenty percent tó kù ṣeré twenty percent ó ẹ fi àwọn twenty yẹn sílẹ̀ contract yẹn á lè tètè Me ti yín. ẹ wo Mr. Kunle ẹ má làágùn jìnnà kí lẹ fẹ́ ká ṣe báyìí torí ẹ̀yin náà mọ̀ pé mo ti náwó gan sórí contract mi gbọ́dọ̀ má rí gbà o. yeah mo understand yín sir ṣe rí àtẹnímìnì kò tó àtàmọ́mọ́nà ẹ jẹ́ ká wo bá ṣe lè jọ ṣe so that ó máa lè tètè yá ẹ jẹ́ ká ó ti yẹ yín ó ti yẹ yín wọ́n yẹ nu òfìfo báyìí kì í dúró mi ọ̀hún. if the twenty percent is the issue èlò cost me. Dara ọdẹ o iye kan alábàárùn ojú mẹ́ta lọ mo jẹ ko kó parọ́ ko fi ara mo fún mi bó bá ṣe jẹ́ gangan ni ko sọ fún mi. ń gbọ́ ẹ̀. kí ló wà ń di ẹ tó lè sọ fún mi. o fẹ́ gbọ́ o fẹ́ gbọ́ tọrọ èmi gan ohun tájá rí tájá fi ń gbó ajá ló yẹ o. Mm. ohun tó àgùntàn rí tó fi ń wò bí ọ̀dẹ̀ inú àgùntàn ló wà o. bí mo ṣe máa ṣe nǹkan mi báyìí mo ń lo ohun tí dádì máa ń fọ̀ lójoojúmọ́ fúnra mi kò yé mi mọ́. wo ara ilé ẹni ní bá ní o wèrè lálàtà máa pé o hmm. ẹnu tí ń kun àti dádì ẹ jù o. Um, Eh, ọ̀rẹ́ mi dúró náà dúró náà ah, gbogbo nǹkan tí ẹ máa ń ṣe kinní ni wò mí látòkè délẹ̀ ṣé gold wà lára mi ni àbí nǹkan kan mi because mi mọ̀ nǹkan tó special lára mi tí dádì fi ń gbé mi gorí àwọn ẹ̀gbọ́n mi. ṣó fẹ́ gbọ́ ẹnu tí ń kùn àti dádì ẹ̀ ṣùgbọ́n ẹnu tí ń kùn àti dádì ẹ̀ ẹnu mi kọ́ ló máa ti gbọ́ ẹnu tí ń kùn àti dádì ẹ̀ tí nǹkan mi bá wà ń bẹ̀ kò jẹ́ kí n mọ̀ ẹnu ń kún mi ẹnu ń kún mi àti bàbá mi bíi ti báwo. wọn kì í gbẹ́ búburú lẹ́nu abọ́ rẹ o. á bẹ́tà kó jẹ́ kó gbọ́ lẹ́nu ẹ̀ sọ ohun tó bá fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé wọn náà tún trust mi ni pé mo handle ibi iṣẹ́ bàbá mi. dáàbò sí big deal bẹ́ẹ̀ náà wọ́n fi ń kọ́ mi ni tọkọ mi náà bá ṣírù nǹkan báyìí màá lè mọ tí mo ṣe máa take care hmm. àwọn ẹ̀gbọ́n mi ló ṣe máa jọrọ gbogbo ẹ̀ náà. mo ti gbọ́ ẹ mo sì wà lára. so trust me there is nothing. àní ah, mo ti gbọ́ ọ̀rẹ́ mi mo ti gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ náà. assalamu alaikum. alaikum salaam. ẹ ǹlẹ́ ẹkún náà ẹ dákun ẹ má bínú tọwọ́ ẹ lọ́nkọ́ máa bá yín jókòó. Hmm. ẹ rí àwọn àgbàlagbà wọn ní àtúnyóró alàlàṣẹkálẹ̀ yá ti takọ̀ ẹgbẹ́ yẹlẹyẹ máa ń wọ́tọ̀ hmm. èèyàn ní sẹ́ra bára bá ń bẹ táwọn ẹni ọlọ́run bá wà kó má fara káásá ẹ gbọ́sẹ́ tí wọ́n bá sọ wípé tọ̀ tí ẹ ń gbóná gbé déwájú àwọn bàbá àwọn bàbá ó sì bọ́ sọ di tútù yóò máa yọ lẹ́nu pé sátẹ́gùn fẹ́ ni kò fẹ́ ẹ̀yin rèé ẹ ti súnmọ́ wa ti pẹ́ ẹ sì nígbàgbọ́ nù wa àwa wa kọ́ lẹ nígbàgbọ́ nù bí èso ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam ẹ ṣe wá gbé nǹkan déwájú wa tá à nílé yanjú fún yín ọba tó ní gbogbo ayé tó lè mí àtẹ̀yìn tó ní gbogbo tí àti tí ó yanjú gbogbo nǹkan wa létòlétò fa. ìdínú tá a fi lọ ṣe ètò kínní ó yẹ kí n gbé kínní fún yín bí sálísù ṣe rà á dé pé tọ ẹ máa gbé lọ ẹ lọ yanjú ẹ àmọ́ mo gbọ́dọ̀ yanjú kínní dáadáa fúnra mi fún yín gbogbo ìta fẹ́ ṣe fún yín lénìí àbí ìta ti ṣe àbí ìtí mo lọ yanjú fún yín ọlọ́run bí àbùkátà yín ọlá wípé ẹnu tèmi tí mo fi sọ ń rùn ọlọ́run mẹ́tọ́ mọ́ kanga fi ń gbọ́ ahọ́n rẹ̀ tí wọ́n fi fàṣẹ sí nǹkan yóò fi ṣe amínà sí. àmín. àgbọ́kọ̀lá muhammad rasulullah ẹ rí ṣúgà rẹ ṣé bó ṣe wáyé méje ní bẹ́ẹ̀ nù ẹ̀ ẹ̀ gbọ́sẹ́ ṣé wàá rí iyọ̀ náà rèé méje lòun náà kí wá sí owó kọ̀ọ̀kan méje o àmọ́ ń gbé àlàyé yín débẹ̀ fún yín ń sun yín mọ́nà bẹ̀ kí ní jẹ́ jìnnà nǹkan ẹyọ kan tó kù tẹ́ lọ wá fúnra yín a lè bá yẹn wà kódà bí mo ṣe ní káwọn sálíṣù yanjú ọ̀rọ̀ oníṣúgà dé àwọn èèyàn ti pé báwọn nǹkan ẹyọ kan tó kù lówó torí pé ẹ ẹ ẹwọn obìnrin ẹ ṣiṣẹ́ rí ẹ̀fà sẹ́rí ìbá ní torí pé bọ́lọ̀ ń ṣe kẹyìn kẹbẹ̀rẹ̀ ló torí one thousand àmọ́ ẹ má ṣe fata ajádébí iná fílẹ̀tà ńláka àṣà ayébọ̀ àṣàrò búkà màkọ́ ọmọ mahmuda ẹ gbọ́sẹ́ bìjídé lábìjáde kúlẹ̀ mú ni <clears throat> baba ẹ lọ wá owó fifty fifty naira ẹ wọ́n ní tó bá yẹni ló yẹni àgbọ̀nsalẹ̀ tó ní ọ̀wọ́ òun náà lè yóò máa fi lò bẹ́ẹ̀ béèyàn bá gbìyànjú àti ná twenty thousand bí tó yẹ kó ti ná ten thousand bí kẹ́ ẹ lọ lókè lọ́dọ̀ àwọn ìyá wa ten thousand láǹsì ń retí lọ́dọ̀ ẹlòmíì ẹ wá fún wọn twenty thousand ah wọ́n lè sẹ́ẹ̀kì yín pé nbọ ló ti rẹ́ẹ̀dúró owó yìí ẹ gbọ́sẹ̀ ayé ò ní sẹ́ẹ̀kì wá sí ní tí ò dáa tó gbogbo àwọn ìyá tá a nílùú òkè yìí alálùbọ́kà ni wọ́n ẹ gbádùn mi <clears throat> fifty fifty naira lẹ́sẹ̀ ẹ lọ wó òun náà ní méje méje tí ó jọ náà méje bẹ́ẹ̀ lè ṣe ní méje méje lọ́nà méje ẹ wà abẹ́rẹ́ ẹjọ́ àlàrúbá ẹ fi ṣe sàárà lọ́dọ̀ àwọn atọrọ bára tí a bá ti wá ń fún wọn ní ṣúgà ẹyọ kan méje lẹ́kọ̀ọ́ dání jọ náà ẹ kó yòókù lé ẹ kó ṣúgà méje ní dídìún méje iyọ̀ ní dídìún méje fifty fifty naira méje ẹ wá fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹnìkan tẹ́ bá ti fún ní ṣúgà dídì kan ẹ fún ní iyọ̀ dídì kan ẹ fi fifteen naira ẹyọ kan kún ẹ gbọ́sẹ̀ bèkèlá sẹlẹ̀ kọ́lì pẹ̀lú àníyàn tó dáa pẹ̀lú pé tí mo ṣe ó ti rí bẹ́ẹ̀ ẹ gbọ́sẹ̀ bẹ́ẹ̀ bá ṣe kó tó dọjọ́ méjì ọ̀hún la ilaha muhammadu rasulullah ẹ gbúrò ayọ̀ bẹ́ẹ̀yàn bá dá òtún ọlọ́run anabi sallallahu alaihi wasallam ó ní innamal a'malu binniyat gbogbo sẹ́ńbẹ̀ pẹ̀lú àníyàn ni àníyàn tó kọ́bẹ̀lá làámọ̀lì àníyàn máa síwájú iṣẹ́ ẹlòmíì ó ṣàdúrà tàbí yóò ṣe nǹkan tó yẹ pé ah ṣé tí mo ṣe yóò sì gbàṣá ah wọmí bọ́ ọba lè dá òtún ọlọ́kọ̀ nígbà àmọ́ ẹ má torí pé ẹ ṣe ẹ bóyá ọjọ́ kìíní ni àbọ̀jọ́ kejì ẹ wá gbúra ẹ wá dúró mẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ dákútọ́ ọlọ́ àtàlẹ́ náà ẹ ṣe parí inna la yuhibbu máa lè ànumọ́ ọlọ́run fẹ́ kéèyàn máa tọrọ tó bá ga tọrọ bá mi ọba tó rọrọ ni ẹ wàá padà rí oore tẹ́ ẹ sọ fún mi tí ó bu àyà tẹ́ o pé àbúmọ̀ ah, dúpẹ́ fọlọ́ tí mo ṣe kínní àmọ́ kí èpè gbogbo tẹ́ fẹ́ ṣe ìpátá ẹ̀ ti pè ń sẹ́ndì àdúrà kan sórí wásaàbù yín tí n bá ti fi ránṣẹ́ sí yín èyí ò ní kẹ́ máa ṣe láti aago méjì ní aago mẹ́ta tẹ́ bá wò dáadáa ẹ rí i pé òru lọ́dọ̀ wa àyín a máa ka níbi aago méjìlá àmọ́ òyìn ṣe rìn aago kan ẹlòmíì ó ṣẹ̀ṣẹ̀ máa wọlé tẹ bá wo ẹlòmíì tó wá fẹ́ jáde padà tó bá ti ń di bíi aago mẹ́rin yóò máa jáde àti bọ́ sọ́wọ́ dájí òru ò tí òru níbi aago méjì aago kan àmọ́ tó bá ti da aago méjì òru ò tí òru ní tó bá ti da aago méjìlá aago kan kò tí òru tán àti ti bọ́ sọ́wọ́ dájí láti aago mẹ́rin aago méjì ń sáago mẹ́ta ń lo orú gbùngbùn gángan ẹ gbọ́ kúmi léla ilá kọ̀ ẹ dìde kódà bó jẹ́ wákàtí kan ẹ fi ṣètìmí ni ẹ ṣeun tẹ́ bá wá ṣe tán tẹ́ ẹ sùn tilẹ̀ mọ́ tẹ́ ṣe sàárà ẹ̀ bàbá àfi bí ẹ bá àfi bí ìbá sọ lọ́hùn mo tẹ̀lé e lókun ẹ sóríire débi pé àwọn èèyàn ó pé sẹ́yìn ni pírẹ́sidẹ́ǹtì gbogbo àgbáńlá ni ẹlẹ́dàá mi ò sì ṣe é fún yín àdókọ́lá náà. ẹ ṣe wà fún mi ọlọ́run ló ẹ ẹ rárá ẹ mọ̀ kó ló bẹ̀ yẹ báyìí sáré tó yẹ hàn tún ni kókó tẹ̀lé yín. ṣèbíwọ́ ládá ni wáyé. tó bá ti ṣetán ó jẹ́ kí n mọ̀ bá ṣetán. lókè rere ìrẹ́mu sátọ̀ ìrẹ́mu tọ̀ wá o. hello. Ah, wẹ́dọ̀mà kí ló ń ṣe bíbá um, ẹ tí mo ní kò pè fún mi kọ́. Um, wọ́n láwọn bọ̀ ma. wọ́n láwọn bọ̀ wá ń fìgbà yẹn mé kàn bí báyìí. Ah, i'm sorry ma. i'm ah, sorry ma ẹ dẹ́ fẹ́ gbowó tó ṣùgbọ́n parí kọ́. all right padà sẹ́nu iṣẹ́ ẹ̀ manager. ẹ rà mà um, ọmọ ní pé ẹni pé kì í yọjú sí mi. bẹ́ẹ̀ni your manager ìgbà tá a máa employ yín ẹ sọ fún mi pé ẹ máa handle hotel gẹ́gẹ́ bíi pé títí yín ni. yes òun náà mo dẹ̀ ń ṣe every blessed day because mi ò lè sùn mi ò lè sùn mi ò lè wo lórí iṣẹ́ ilé iṣẹ́ yìí gbogbo nǹkan tó dẹ̀ ń wá sí brain ni pé seven star hotel ni mo fẹ́ gbé bíbá ẹ lọ́mà so reason so gbogbo kinní yẹn ó mo ti ń ṣe ju nǹkan tó yẹ kí n ṣe gan lọ́mà. manager you are not doing your job kí ló tẹ̀ ń tanra yín. Ah, accusation yẹn ma. àwọn staff wa ń complain pé àwọn tí ń ṣiṣẹ́ ju nǹkan tá employ àwọn fún pé kò dẹ̀ sí compensation fún àwọn time yẹn yes and secondly wọ́n ní tó bá kan pé kéèyàn kan wá kó wá dúró sí shift ẹ̀ tí ò wá ẹ ní bẹ́ẹ̀ nìyẹn wí ẹni tó wà ní shift mi tó yẹ kó close kẹ́lómi gbàṣẹ lọ́wọ́ ẹ lẹ́ máa assign síbẹ̀ which is not good i i i feel like two hours tẹ bá pọ̀ pé yẹ̀sìn yẹn kọ wa two hours to that time ó yẹ kẹ́ jẹ́ kí ẹni yẹn mọ̀ pé òkè ìwọ ló máa dúró fẹ́ nìyí o and that time ó yẹ kẹ́ compensate wọn because overtime nìyẹn now. okay. ẹ kó eh, wa okay now. ẹ ẹ esma esma ṣe ẹ number one ṣe rí gbogbo ọ̀rọ̀ táwọn ọmọ yẹn ń sọ fún yín irọ́ ni kò sóòtọ́ kankan bẹ́ẹ̀ ẹ àwọn ṣiṣẹ́ kan ṣe kúdórógbó iṣẹ́ àwọn ṣe kí ok ẹ jẹ́ kí n fi kíní kan ṣe sample ma nígbà téèyàn kan bá wà lẹ́nu géètì nsìn táàmù ẹ ti tó kí ẹlòmíì gbẹ́ ní ìwà tìde ẹ̀sìmà tí n bá ní kó máa lọ ta ló máa dó sẹ́nu géètì ẹ̀ mà ẹ̀sìmà ṣe rí àwọn ọmọ yẹn ẹ má dá àwọn ọmọ yẹn lóhùn o irọ́ burúkú náà ń pa o ṣe rí gbogbo nǹkan mo dẹ̀ mọ reason tán ṣe ń ṣe kíní yẹn because mi ò fẹ́ kán máa jókòó ní méjì mẹ́ta mẹ́rin márùn because wọ́n fẹ́ ba bí ni number one yẹn number two ẹ ṣe overtime wọn ò ṣe over aláìmoore làwọn ọmọ yẹn o bí mo ṣe ń wò wọ́n yẹn aláìmoore ni wọ́n aláìmoore ẹ̀dá ni wọ́n o ok ẹ jẹ́ kí n fi kí n ọ̀ṣẹ̀ sample fún mi ma nígbà tó lọ́ọ́ máa tú gbogbo wọn láṣìírí òjò ṣe rọ̀ tán ni ẹ wo mi gbogbo compound ṣé kò ẹ̀kọ́ ti lọ mú bọ́kẹ́ ẹ̀kọ́ ti mú mop ẹ̀kọ́ ti mú everywhere kó ti máa dán mà ṣe rí pé wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ gbogbo nǹkan tó dẹ̀ ń sọ yìí because wọ́n máa ń gádà jọ wọ́n fẹ́ babi jẹ́ wọ́n máa ń ṣe gbéborùn ẹ òòrọ̀ gà òòrí kinní kan ẹ wo máníjà ẹ wo ẹni tó gbé wọlé ẹni tí ẹ wo mọ́tò yẹn ẹ ó jọ àtìmí kan ní kinní kan mo ní kinní tí yín so because èmi gan ló yẹ kẹ́ máa pè ní àtúwọn ká níbi tó gbé ń dáná ọ̀rọ̀ ẹ understand ma tẹ́lẹ̀ gbogbo àwọn yẹn wọn ò mọ iṣẹ́ wọn Ma, mà ṣẹ́rí nípa compensation tó so. sọ yẹn wọn ò mọ̀ọ́rẹ́ ni n bó ṣe wà yìí ó yẹ kí n ó yẹ kí n tún máa insurance company ni because mò plan for life àwọn ọmọ yẹn wọn ò dẹ mọ wọn ò mọ ṣẹ́rí gbogbo ẹ̀ ta fẹ́ máa fún wọn tán bá ti ṣe tán yẹn ká máa kólé wọn lọ́wọ́ yẹn rubbish ni mò ń plan ọjọ́ alẹ́ fún wọn ní bó ṣe wà yẹn ṣẹ́rí end of the year ta máa ń fún àwọn staff ní nǹkan yẹn lára owó tí a fẹ́ fun wọn ni pé mo ti ń bá wọn kọ́ èèyàn kọ̀ọ̀kan wọn mo ti ń kọ́ síbi kan iye tó tọ́ sí ṣé tó bá ti di end of the year màá kàn gbé fún un báyìí a lè rí fi ṣe nǹkan kan ẹni tó fẹ́ lọ ralẹ̀ á lọ ralẹ̀ ẹni tó fẹ́ ralẹ̀ sí lẹ́kí á lè ralẹ̀ sí lẹ́kí so gbogbo nǹkan tẹ́mi bá wọn ro nìyẹn meanwhile gbogbo nǹkan tó wà ń brain mi seven star hotel seven star ló máa ń ríngì bẹ́ẹ̀ lórí mi every blessed day ma so mo dẹ̀ ń try láti gbé yín débẹ̀ ma. manager yes ma. àlàyé tẹ ṣe yé mi bẹ́ẹ̀ àkọ́kọ́ náà èmi àti yín mọ̀ pé ilẹ̀ yìí máa fọ́ mi yìí mọ̀ wọn ní ìdá tí wàá máa nulẹ̀ ẹ má fi ṣe pa wọn ẹ má fi ṣe pa wọn because ìgbà tá a máa gbà wọn people yìí you were not there. ah ẹ jẹ́ kí n sáré rẹ́ létí kan máa mo ti gba méjì lára àwọn staff wa department tẹ́yìn gan ò ní tẹ́yìn lérò tí mo create látọ̀dọ̀ ara mi personally èmi ni mo gbà wọn síbẹ̀ ìgbà tí mo dẹ̀ sọ fún yín ah, ah. <laughs> ẹni gbére ọmọ ọ̀dọ̀ rere. manager yes ma. nǹkan tó yẹ kẹ̀sì náà lè ṣe yẹn because ẹ ń gbowó abẹ́ ìgbowó oṣù. mò ń gbà má. ẹ and uh, títí owó compensation tẹ́ sọ pé fẹ́ máa fi ṣe end of the year party yẹn ẹ má ṣe fún wọn kálukú ló ní nǹkan tó fẹ́ fi ayé ẹ̀ ṣe ẹ̀yin kọ́ ni bàbá wọn ẹ̀yin kọ́ ni màmá wọn ẹ jọ nítorí ọlọ́run ẹ fún kálukú ní credit ẹ̀ and èyí tí ò bá wá ẹ bá wí ẹ má fi kàn kẹ́kọ̀ọ́ ẹ má ṣojú ṣáájú. mi ì lè ń ṣe máa àwọn ọmọ yẹn kàn wọ́n kàn parọ́ ni. àǹtú tẹni gbégbé òrùn pa máa sọ pé gbéyàn wá ṣẹ́yìn gbéyàn wá ni ṣé ṣé gbéyàn ni. no so what is it. irọ́ òṣìṣẹ́ ń pa fún yín ẹlẹ́dàá mi dẹ̀ máa dà fún gbogbo wọn. ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ àdéhùn tẹ bá mi ṣe wípé ẹ máa ṣe bíbà gẹ́gẹ́ bíi pẹ́yìn lẹ́ni ẹ ṣe bẹ́ẹ̀ star ẹ ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run ẹ jọ torí ọlọ́run ẹ bá oníkálukú wí èyí bá ṣe nǹkan tí ò da ẹ bá wí èyí bá ṣe nǹkan tó da ẹ jẹ́ ká fún ní credit ẹ. ok ma ẹ jọ nítorí ọlọ́run ok ma ẹ jọ ẹ jọ. ẹ ọmọ kan bẹ sáré wa lọ gbé bọ́kẹ́tì ẹ lọ gbọ́ mi kó bẹ fún mi ah. ọmọ burúkú ó wọn. Badmus báwo ayé ṣe kò tiẹ̀ yé mi ọ̀nà tí ọlọ́run gbégbà ọ̀nà ìyanu ni mi mọ bọ́lọ́run ṣe ṣe o is an uncommon favour wọ́n kàn pé Mr Badmus ni wọ́n dẹ̀ gbé contract yẹn lé mi lọ́wọ́. Hmm, ó yà mí lẹ́nu gidi gan-an bò ní sùúrù bí ọjọ́ òun lọ́wọ́ sọ pé kó wá gba check kó lè fi bẹ̀rẹ̀ contract yẹn. wọ́n ní kí wọ́n gbà ní Monday and ọ̀rẹ́ mi Thank God today is Friday. Láti ìsín lọ títí di Sunday a máa rọ̀kẹ̀ nítorí pé mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn fọlọ́run. O ti bọ́ sínú ọlá nìyẹn o. Oh yes, because iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí tí n bá fojú calculate ẹ̀ màá gain tó one fifty million ọ̀ kó má tó bẹ́ẹ̀ ọ̀ kó kù díẹ̀ kó tó bẹ́ẹ̀. Wow! Yes! Wow! <laughs> one fifty million! Yes! Ọlọ́run ṣeun o ọ̀rẹ́ mi ṣàrántí mi níjọba ah, ah, ọ̀rẹ́ mi látàyé alálùmọ́lẹ̀ tí màá gbàgbé ń sìn ni. A friend of millionaire is also millionaire. Oh, <laughs> bad most multi-millionaire. Oh yes, kàdé a máa jẹ ayé millionaire sí. Ọ̀rẹ́ mi, má jòjú mi o. Mo rí nǹkan. mo fẹ́ yánu ni o inú mi dájú pátẹnu ẹ ló ti wá. ojú wa ń pàkọ́ mi ò lọ connect bó ṣe máa ń ṣe i trust you. ẹkùn ẹkùn. ọ̀rẹ́ badmus. ẹ̀yin ladies ojú yín ló gún régé. thank you. anyway anyway um, ọmọ à ń sọ àwọn ọ̀rọ̀ kan pé kò sí bí máa ṣe máa wà kó má sí wúmà bẹ́ẹ̀ ó ti yé yín bẹ́ẹ̀ bá dẹ̀ ń ṣe fàájì wa lọ́nà ibẹ̀ inú wa máa dùn tẹ bá lè darapọ̀ mọ́ wa kàjọ ọkọ ọmọ olùbọ̀ you know. that's really no problem obviously ibi tí enjoyment bá wà it takes two to tango so it's not a problem. ẹ ó yà. ẹ káyìn náà ṣé bó ṣe ń sáré tẹ̀lé yẹn ẹ rí àwọn ọmọ tá a dùn báyìí ẹni ká máa tẹ̀lé yín just like that. <laughs> ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. Okay, name your price. What you think? Okay. Okay, give us 300. 300. Oh, ẹ jọ̀ọ́, ṣé 300 ẹ fún ọjọ́ mẹ́ta àbí? Ẹ ṣe in two months. Ah. Can you imagine? Mi mọ̀ pátá lè fẹ́ You understand? Ah, okay. Kò sí problem. I'll get back to you. This guy must be a fool. Ó ti pin nìyẹn o, fifty fifty k. Yeah, ayé ẹ̀ you wọ Oh no. Anyway, my offer is ní one fifty. Each, right? Ẹ̀yin méjì. Okay, when you're ready, you pay us two hundred k. Two nights, four hundred, and we have a deal. Period. Two hundred k. Ah, koyemi, yé mi, èwo for what? Ẹ Um, guy jẹ́ come up bọ̀ uh, ẹ̀yin girls a fine a beautiful tẹ́ ẹ bá beautiful dórí bed tẹ́ ẹ gbé wa délé ìlérí I make it five hundred. Ah, ah, now you're <laughs> talking. You're welcome, darling. <laughs> oh, come in. sorry on his behalf. We're still friends. I promise. Jẹ́ ni mo pè awo ìmọ̀jé, odù tọ̀ràn, awo ìtọ̀ràn. Ọ̀gá gbaṣọ níhìn, ọ̀gá gbaṣọ lọ́hùn, nítorí pé aṣọ aláṣọ lọ̀gá ń dàbora. barada, yìí já o! Gbáradà! Gbáradà! Gbáradà! Afẹ́fẹ́ lùgẹ́ olúgẹmọ àgbáràpà onídàmújẹ omi balẹ̀ ó nípa òjò balẹ̀ tá a ṣàràṣà olùwò olókun ni mo pè ẹ̀bọ̀ra tó ń gbére pàdé olókun tètè sẹ́yìn ọgbà kó wá gbére pàdé mi òrìṣà ti gbére pàdé ọlọ́ṣà tètè padà sẹ́yìn kó wá gbére pàdé mi rè wọlé lónìí nítorí mo ṣetán láti gbáre mi lónìí olùwọ olókun o olùwọ olókun o olùwọ olókun o. yín lónìí mo ti gba pọ́npọ́ lọ́wọ́ ikú mo ti fún ikú lẹ́yìn pẹ́pẹ́yẹ ìránṣẹ́ olókùn o èní lọ́jọ́ àbámẹ́ta ìparí oṣù tájọ dá mo fẹ́ gbàre tèmi lónìí gbogbo ẹ́sìkì àwọn tó wà nílé ìtura mi kí gbogbo ẹ̀ jẹ́ ti tèmi lónìí o. ìránṣẹ́ olókùn o ó yá gbà lọ́wọ́ mi lọ́ọ́ fi kó gbogbo ẹ́sìkì àwọn tó wà nílé ìtura mi wá ó yá gbéra. wọ́n ti ṣiṣẹ́ lọ́dọ̀ tó fi fi agbára. <laughs> bẹ́ẹ̀ ni o ṣeun gbogbo eré àwọn tó wà nílé ìtura mi isaac wọn kó bẹ̀rẹ̀ sí ní jẹ́ jìtẹ̀mí eré wọlé lórí bẹ́ẹ̀ ni ìtura yìí o àlòkù aṣọ ti do èrò àkìtàn kiri ayé yín ọlà yín ògo yín kó máa jẹ́ tirẹ̀ wọlé o ọmọ irẹ́wù mi lónìí o. láyé ẹ̀wú kiri kò eégún ti faṣọ gbára ìránṣẹ́ olókùn sẹ̀mí adé ti darí léyàn ká mo ti fi gbágbá rẹ tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o ti fi gbágbá rẹ tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o àlòkù aṣọ ti do èrò àkìtàn kiri ayé yín ọlà yín ògo yín kó máa jẹ́ tirẹ̀ wọlé o ọmọ irẹ́wù mi lónìí o. ha ha ha ha ha ha ha ha ha ha ha ògùnjẹ́ ni mo pè awo ìmọ̀jẹ́jẹ́ ògùnjẹ́ ni mo pè awo ìmọ̀jẹ́jẹ́ ojú tọrọ awo ìtọ̀ràn ojú tọrọ awo ìtọ̀ràn o ọ̀gá gbaṣọ níbí gbaṣọ lọ́hùn torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe hù torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe hù àṣàkóso ọlọ́dà ọ̀gọ́ra gbàyìíso yìí kìtọ́lé aláàtàkùn alùpàyídá pàrọ̀dà abẹ́fẹ́ dùgẹ́ àwọlé olúfẹ́ apá àràpà onídàámu yẹ. ẹ lè wà ọlọ́kùnrin. wọ́n làwọn lè lè balẹ̀ ó di dandan kó nípa ààbò òbí balẹ̀ ó di dandan kó ta ṣàràṣàrà. o olù olùwọ olókun ṣe lè pé aláyọ̀ all the time. Gosh. Ah! Oh àyíká parada àfẹ́fẹ́lùkẹ́ ẹrú aláwọ̀ lélẹ̀ olókun. Ah pàdé mi o olúwa olókun olúwa olókun o gbére pàdé mi o gbére pàdé mi o gbére pàdé mi o gbére pàdé mi gbére pàdé mi ṣe wà kò jọ mí lójú anytime tátẹ́lù yẹn bá ti fẹ́ báyìí ìgbà tí mi lọ́kọ́ sí yẹn lálẹ́ wọ́n á dájú bẹ́ẹ̀ bóra ni ó dọ̀la kílẹ̀ tó mọ́. ó ga ọ lẹ́yìn tí ẹ rí ọ̀dọ́ orí fídíò kan ni mo wà tátẹ́lù yẹn fi bẹ̀rẹ̀ àmọ́ ní ìmọ̀gbà tó ń gbé mi lọ. Ah. mo kò ní sí ẹ̀ máa ṣe dára o ẹ̀yin náà ẹ̀ta yìí. àhán meeting bá wo akàn gist ni wọ́n ń sọ̀rọ̀ nípa atẹ́gùn tó fẹ́ láti sàn mo mọ̀ pé mi ò sẹ́yà. atẹ́gùn yẹn pọ̀ ló tọ́ èmi gan báyìí mo sùn lọ títí tílẹ̀ fi mọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ìrun àṣùbà ló jí mi láàárẹ̀. ìdí báyọ̀ máa sùn pa sí bẹ́ẹ̀ ni. good morning sir. ẹ ti stupid ẹgbẹ́ ní òṣìlọ ẹ ti stupid ọ̀dẹ̀dẹ̀ ní ibẹ̀ ṣe wáyé ta ni mọ́nísà mọ́ní òṣìṣà òṣìwò lẹ́yìn ṣe jókòó òṣìṣì bí ẹ dígírí tí mú àbórí yí ni. sorry sir. sorry for yourself. mo dẹ̀ mọ̀ pé ìwọ ojúgo ló máa dá gbogbo wàhálà yìí lẹ̀ ìwọ ni agùntàṣọ́lò sọ́rí sọ́rí bóyá wàyí má jẹ́ kí n dojú lé ẹ o sọ àgbẹ̀ mò ń sọ fún ẹ jẹ́ kó rí ẹ pé jẹ́ kó orí ẹ pé sọ àgbẹ̀ chairman mo ti fẹ́ jẹ́ oṣù chairman lẹ́ẹ̀mejì wọ́n ní kí ní sùúrù fáwọn ni tó bá fún mi ní go ahead pé kí n sáàkì ẹ màá sáàkì ẹ láyé màá sáàkì ẹ lọ́rùn mi fat ló gbọ́ lẹ́nu mi yẹn eh, because àwa kan wà tọ́lọ́run ti fi gbogbo nǹkan náà nílé ayé iṣẹ́ mi ni mò ń ṣe náà are you normal are you okay nítorí má jẹ́ ju nǹkan fún ẹ are you okay mò ń sọ̀rọ̀ òde tó pariwo wèrè. sorry sir. sorry for yourself. ṣé alédi tèmi dùn kí ló tẹ̀ wá síbi iṣẹ́ lánàá. Uh, but i told you sir. pé kí ni. mo sọ fún yín pé mo ò ní wá sá. kí lèmi wá fi dé lóòpin ṣé a máa ń sọ. ẹ eh, eh, last saturday of the month. okay holy ghost night ni. all right. wọn ò dé bí mi dá kí n má lọ. okay. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni. bíbélì wa sọ wípé ìgbàgbọ́ tí ò ní iṣẹ́ òkú ni. Ah, mo ní iṣẹ́ lọ. ò ní iṣẹ́ ti dòkú. Ah. fáàtì ló gbọ́ yẹn eléyìí má gbọ̀n because reality ẹ máa rí reality ẹ dẹ̀ máa kó gbogbo ẹ̀ sọ́ọ́ sí ọ̀rọ̀ ọlọ́run wọ́n ti ṣe ń stress ẹni ẹlẹ́ni ó ti dá yín sáyé ó ní kẹ́ ẹ lo brain yín ẹ lo psychology láti fi ṣe gbogbo necessary thing. ẹ má bínú psychology. bínú fúnra ẹni because wọn lò ní mẹ́kẹ́ ó ní mẹ́kẹ́ because officially òun sáré Holy Ghost last salary for ẹ ah. that's my own that's my own. ẹ má bínú sir. sorry sir. are you crazy are you mad ṣé wọ́n dì wọ́ṣá ọ̀gbẹ́ni òun sọ fẹ́mi pé sorry sorry for what ò ní ronú ìwọ ló nílé iṣẹ́ yìí ìwọ ló gọjù òun tẹ̀lé àwọn obìnrin àwọn obìnrin àti your age o lè má rìnà ìyẹn ti bọ́. Ah, ah. bẹ́ẹ̀ sa ìpè nìyẹn. ó àbú are you crazy òun gba báàgì o ti ń gbẹ̀wù dání àti your age òun gbẹ̀wù ẹ̀wù. fashion lele yìí sá. fast bag ra. latest lele yìí. ní kíni modernize ìgbàanú ni àwọn ìyá wa lọ́nà láyé ìgbà yẹn lọ́rùn kí ló ń ṣe. sá kò ń ṣe bàǹtẹ. bàǹtẹ ni ìwọ ló mọ bó ṣe wà ó ti bọ́ fún ẹ bíkọ́ ó mọ náà bí ó ti ẹ̀ lè débẹ̀ náà so bó ṣe wà yìí gbàgbé ẹ gbàgbé ẹ gbàgbé ẹ ó ti bọ ó ti bọ so láyé ẹ ni mo sọ tí n bá ti sọ ọmọ màá dá sí because àwọn obìnrin tó ń tẹ̀lé yẹn ni kò máa tẹ̀lé kiri kò máa tẹ̀lé wọn á tẹ̀lé wọn wọnú ọjà. ọ̀gá yẹn ṣe pé ṣe pé. you are mad you are, you are very stupid. ẹ ìwọ ń tẹ ṣe bẹ́ẹ̀ ni oníkan náà pé bẹ́ẹ̀ ni tẹ tó ẹ kó máa jó kó máa wà níbi kan máa ṣe péyà òun ṣẹlẹ̀ yà ń bí mọ́lé yá idiot Ala, wọ́n ń pè lálàjà òde mẹ́ka rẹ̀ kò dé kò kò dé airport so tó bá bí yín rè mú fún ní two seconds kí n ṣe padà báyìí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ fún mi. Sorry for yourself. Just sorry for yourself. Kí ló dé tí o kì í wá síbi iṣẹ́ ní last Saturday of the month? Ó ní program tí mo máa ń ṣe ní church wa ni ó dẹ̀ wá very very important. Mo dẹ̀ máa make arrangement pẹ̀lú àwọn colleagues mi because mo máa fi ń ṣe overtime. Mo dẹ̀ tiẹ̀ tún máa lo extra hours gan. Ta ló ń rẹ ní overtime ṣe? ta ló rán ẹni overtime ṣe program ṣọ́ọ̀ṣì ó wá important ju iṣẹ́ tèmi lọ àbí ṣé ṣọ́ọ̀ṣì ló ń fún ẹ lówó ni. No, sir. Eh, nítorí kò lọ sí program church so ló ṣe ń pa iṣẹ́ tèmi jẹ kì í ṣẹ́jú ẹ̀ náà ẹjọ́ ọtẹ tó jókòó yìí ìgbà tó mọ̀ ẹgbẹ́ òde àádùn bí kí ló dé tó ti sọ fún mi láti bẹ̀rẹ̀ àwọn ọmọọṣẹ́ wa bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda níbi iṣẹ́ wọn ò wá síbi iṣẹ́ àdìjọ you don't complain you don't sack them o ò dẹ̀ sọ fún mi gangan. ẹ má bínú sá èmi náà ti bá wí mo ti bá wí ah, ah, báwo náà ṣe máa ṣe báyìí and òun náà sọ ó ṣàlàyé pé òun ti make arrangement pẹ̀lú àwọn staff tó kù ọyẹn gbọ́n mo bó ṣe ń ṣe síra wọn míì reason tí wọ́n dí àṣemá tó fẹjọ́ sùn yìí wọ́n máa ṣe bẹ́ẹ̀ mọ́. Ah. let me tell you let this be the first and the last tó tún máa pàṣẹ jẹ anytime tó bá ti pàṣẹ jẹ báyìí you are gone. ah kò ní repeat rẹ sẹ. you are gone. i'm sorry sir. sorry for yourself man. lẹ dáde mi ò láìkí nǹkan tẹ́ ń ṣe o mi láìkí nǹkan tẹ́ ń ṣe máníjà àròjọ fún yẹn ìwọ ẹ̀yin náà wá ti torí ẹ ẹ kúrò lé ẹ ń bọ̀ ẹ mọ̀ pé mo kápẹ́bù náà lè ṣe fi mí síbí báyìí ẹ tún wá ń sọ pé kí n quit i will leave it go and call bra just come and do it. má bínú má bínú ṣó ti gbọ́ ojúbọ̀rọ̀ ò gbọ́mọ lọ́wọ́ èkùrọ́ náà tó bá sọ pé kó máa wò wọ́n ràn bẹ́ẹ̀ yẹn nǹkan á bàjẹ́ nǹkan á bàjẹ́ èmi ni mo mọ iye tí tó parí ibi tá a wà yìí. mo mọ and that manager manager yẹn gan pàápàá gan sef gan mo mọ nǹkan tí màá ṣe sọ̀rọ̀ ẹ ó ti látẹnumọ́ jù. nítorí pé ó ń ṣe the right thing. mo ti gbọ́dọ̀ di ẹ̀hẹ́n mo ti fẹ́ rí yín gan tẹ́lẹ̀ àwọn eh, client wa tó wà ní Abuja yẹn wọ́n láwọn ń bọ̀ and they are booking our that um, hotel wa tó wà ní Magodo yẹn gbogbo building yẹn lọ ti book kalẹ̀ so, uh, and uh, the other contract náà àti gbà olúwa ṣeun you no give me something so olúwa ṣeun. so dadi salary. àjọ sáyìn pé àjọ ní iléeṣẹ́ ni àbájọ ṣe kọ́ńtàtà. mo fẹ́ quit ẹ lọ pé bàbá Dàmọ́lá kọ́. máa wọrí máa kún epo sí ẹ lọ́wọ́ wọnú àlámbẹ̀. ẹyin kan tó máa wá ṣe if that is the case pé manager the other side pé déètì tí wọ́n book yẹn kó má fi let out. so kí ni kí kitchen bá yín ṣe báyìí àbí ìyàwó yín ti dáná fún yín lé i trust her as if feed ọkọ wọn yó àbí you still want to eat here. Eh, eh, eh. babe ó ti sú mi o kí ló dé ah, chamade fẹ́ ni mi lára wàhálà chairman ti fẹ́ choke mi ọjọ́ kan péré just one day tí mo fi ń lọ church program onáde wa fẹ́ pa mí lé lórí. Ah, láì ṣe pé bí àmọ̀ wà á dùn ọkìn àbí mi tẹ̀ kí múṣẹ́ wọn dáadáa. I wonder. manager àti ṣíàmà àwọn méjèèjì ni wàhálà lè ṣe yìí o lè bílífù pé sátọ̀dẹ̀ gan tó fi ń sílé o disturb wọn. àbí wo tí o bá ṣe torí madam dara ọlọ́run má ti fi ṣe wọn sílẹ̀ ah. torí mi ráyè tó tó yẹn kí ló ṣẹlẹ̀. Ah kí ló dé ọ̀tọ̀ ní nǹkan tí mo tiẹ̀ fẹ́ sọ fún ẹ o ò lè bílíìfù pé bí mo ṣe ń pawó nínú iléeṣẹ́ yìí mi máa ní savings bí mo ṣe ń pa báyìí ni mò ń mi ní one naira lákàntì. Ah, èmi dẹ̀ wá ń fi owó tèmi ṣe nǹkan gidi yes. lóòótọ́. wo mo ṣẹ̀ṣẹ̀ gba ṣọ́ọ̀bù kékeré kan mi ìfẹ́ announce ẹ̀fẹ́ everybody ni torí ah, ayé ilé so mo ra ṣe ibẹ̀ ni mo máa lọ last last kan tí máa fi ṣe wọn sílẹ̀ ni owó tó wà lọ́mìnira ra máa kó tí màá lọ ra ọjà síbẹ̀. èmi gan tí mò ń wá on Saturday tó yẹ pé nínú club a máa rówó àwọn èèyàn tí máa ń tips wa káàkiri mi ní wà náírà pamọ́ ah. tọ́kílẹ̀sì pé máa ṣí ṣọ́ọ̀bù. kí ló dé ah. èmi ò ń fọwọ́ mẹ́wàá jẹun mi ìmọ̀ nǹkan tí wọ́n ń fowó tiẹ̀ ṣe. kí ló mi ṣé mi wọ́n á fọwọ́ mẹ́wàá jẹun ah, àbí jẹ́ ká ṣe báyìí ṣé kí n máa kíp owó mi sí ẹ lọ́wọ́ kó máa bá mi kíp ẹ kí èmi náà tẹ̀lé rí. sórí ní church wa wọ́n ní dé your lane hmm. má fa ogun ológun sínú ayé ẹ̀ adé my lane dé your lane. Hmm? so ọ̀rẹ́ ti tán nìyẹn báyìí. ọ̀rẹ́ ò tán máa bì ní máa bì ní máa bì ní máa bì ní. omi balẹ̀ ó di dandan kó nípa ààbò òjò balẹ̀ ó di dandan kó ta ṣàràṣàrà. tètè wá gbèrè bá a. ìdákúnlẹ̀ ah! ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ṣé mo lè ráwọn ọ̀gá. sà ṣé èmi ni mo pè yín pé kẹ́ wá gba iṣẹ́ àbí ṣe rí èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kó wọn lò. kí ló wá ṣẹlẹ̀ báwo lọ̀rọ̀ àná ṣe di bá mi iṣẹ́ tẹ́tí send mail sí mi tẹ́tí ṣe gbogbo everything tẹ́tí send ẹ̀yẹ́ ti confirm tó kàn kú kí n wá gba kí n wá gba check. bẹ́ẹ̀ni o ṣe rí wọn ní tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kó wọn lò ṣe rí ṣàdédé ni ọ̀gá tó bínú. kí ló wá fàbínú ọ̀gá kò yé mi o kò yé mi ò in fact mo ń try láti bí wọn léèrè pé kí ló ṣẹlẹ̀ why tẹ fi ṣe báyìí ah, chairman ẹni tí ṣe wàhálà gan in fact wọn tẹ bá rí ariwo tó ń pa sí ah. wọn pa lé mi lórí gan in ah. fact mo fẹ́ lè lose iṣẹ́ mi torí ẹ̀ bó ṣe eh, eh, eh, bó ṣe sọ gangan ni ẹ pé it's not fit bẹ́ẹ̀ ni sà wọ́n ní ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ lè handle contract yẹn dáadáa iṣẹ́ rẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀gá ti award contract ẹ̀ fẹ́ lómi. mo ti eu check mo ti sign seventy percent upfront lọ fún ẹni yẹn ẹni yẹn ti wá gba check yẹn bó ṣe ń gbà tó ń lọ lẹ wọlé yìí wọ́n ti fún wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti fún ẹni yẹn ti wá gbà ah. mi mọ nǹkan tó ṣẹlẹ̀ o ah, ah, mi mọ nǹkan tó ṣẹlẹ̀ o mi mọ bí tó mi mọ bí tó ti gbé wúwa o fún ara ọ̀gá wọ́n ní kí n pè yín tí mo dẹ̀ pè yín pé ẹ máa bọ̀ kẹ́ wá gba owó o kẹ́ wá gba iṣẹ́ o wọ́n dẹ̀ change ẹ̀ wọ́n change kò tí ì pé nípa àtà kò tí ì pé four hours wọ́n change everything mọ́ mi lọ́wọ́. torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe hù aṣọ aláṣọ ọlọ́kadà àbúrà gbàyíso yìí kìtọ́lé alátakùn. alùpàyídá paradà abẹ́fẹ́ lùgẹ́ àwọn olé olúgẹmọ apá àràpà onídàámu yẹ. ẹ dákun ní bàyánù ní gbogbo nǹkan àlàyé èyí ń bá mi sọ lórí fóònù lẹ́ẹ̀kan wọn ò fi taratara yé mi ẹnu mi wá dùn pé ti dé àyín nísìn ẹ ṣàlàyé ẹ jẹ́ ń gbọ́n tẹ̀ ń sọ. Ah, ah, àfà àní contract tí mo torí ẹ̀ wá bá yín tí mo ní wọ́n ti fún mi wọ́n ti gbé fẹ́ lómi. láàyèlá àìlèlá. ẹ dákun ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lọ́gbọ́rọ̀ jáì wọ́n ṣe wá gbé fẹ́ lómi nígbà tá a ti bẹ̀ lọ tọ́lọ́ sí ni tọ̀ bẹ́ẹ̀ ni sẹ́yìn lẹ sọ fún wọn pé ẹ̀fẹ́ ni àbí tán fi lọ̀ yín náà ò tẹ́ lọ́rùn ó kéré. Ah, ṣé èèyàn máa ju oríire sọnù ni mo ní kí n débẹ̀ kí n lọ pick check tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́ ni wọ́n ní kò sórúkọ mi bẹ̀rù kan ti gbé fẹ́ lómi. ẹ dákun mo ní ìbéèrè kan tó ṣe pàtàkì tí mo fẹ́ béèrè. níjó ní tẹ wá nípa ọ̀rọ̀ kọ́ńtíráàtì ẹ ṣàlàyé kí ni kan fún mi nípa pé ẹ kọ́ńtíráàtì ẹ ti ń lè ti pẹ́ àwọn èrò sì pọ̀ mo wá wí kíní kan fún yín mo ní ẹ lọ máa bẹ lọ́hùn. àdúrà tí mo ní kẹ́ ẹ máa ṣe tí mo sọ fún yín jọ́tẹ̀ wá àyín mo sì sọ táìmù tẹ́ ṣe fún yín pé tó bá ti di nǹkan bí aago méjì títí di nǹkan bí aago mẹ́ta eyín ní gbogbo ooru àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dákun ṣé ẹ dá ọwọ́ àdúrà ń dúró ni àbí bò ni àbẹ́ ẹ̀ ṣe rárá. abẹ́ ò ní sùn yéé yéé wò abẹ́ òní ìsúnjẹ nílé ilé abẹ́ òní ìsúnjẹ àwòrán nígbà tọwọ́ ọmọdé yẹ́yẹ́ o abẹ́ òní yẹ́yẹ́ abẹ́ òní. àlá bó ṣe lérí ẹ kò tiẹ̀ yé mi bóyá yé ṣe mi ni ah. yé mi bóyá sàṣẹ bóyá di kò tiẹ̀ mi ìfẹ́ mọ̀ bó ṣe jẹ́ bí mo ṣe sùn lọ nìyẹn bó ṣe jẹ́ ọjọ́ tí wọ́n pè mí pé mo ti ní contract lo ohun irú ohun bẹ́ẹ̀ yẹn ni mo wá lọ mo tí yóò ni mo yáyọ pọ̀rọ̀ tí mo sùn lọ. mo wá ní kí n jayé orí mi. torí ẹ̀mẹ̀yìn ọ̀la àbí èèyàn máa jayé orí ẹ̀ torí ẹ̀mẹ̀yìn ọ̀la ni aláàjì bá dúró sí tẹ́ ẹ ṣe kú rí ẹ̀ káà bàbá ṣé ń tan yín ni èmi àti yín sáà ti ń bẹ tipẹ́ ẹ̀yin lẹ̀ sì wá lẹ́ni nǹkan ṣe yín nígbà tẹ́ wá yín tẹ́ ní ká bá yín bẹ lọ́hùn nítorí pé ẹ̀rẹ́ tí oore kan lọ́ọ̀kan a sì bẹ́ fún yín a ní yóò tó yín lọ́wọ́ fọwọ́ láyé lèdí láyé láàgẹ̀rù gbogbo àkókò tí mo fi bẹ́ lọ́hùn pàtàkì bá fi ṣe nǹkan mí máa tó fi yọjú bá wàá fà. àwa fún yín lásìkò gangan tó jẹ́ gbùngbùngbùn ooru àwa ni ẹ máa fi ṣàdúrà ẹ wá gbọ́ kùkù òjò pé tọ̀ àdúrà tá a ẹ ṣe é ti ń gbà kèsì tí tẹ̀yìn lọ́wọ́ tán kẹ́ tó gbà báyìí. tó ẹ kẹ́ ẹ jó súnmọ́ yín kẹ́ ẹ kó mọ́ra kẹ́ jíjú ayọ̀ kẹ́ sì dúpẹ́ bọ́lọ́wọ́ àtàlínábì ẹ̀yin ò wá ṣèyàn ẹ wá gbalé ọtí lọ ní tọ́lọ́hún ò fẹ́ tọ́lọ́hún kọ ẹ lọ́ọ́ kẹnu bọtí ẹ wò mí ṣe mọ́tà yìí bẹ́ẹ̀ bá rí ìjàkulẹ̀ ẹ lè kẹnu bọ̀. a ṣé ń tan yín ni ọlọ́run ò ní jẹ àjàṣe rí mi tá à ń bá yé bọ̀ yìí ẹlòmíì lè jẹ àìrójú. bàbá ṣé wàá jẹ́wọ́ fún yín kí n lámọ́lẹ̀ tán kí n gbé yín lọ ọ̀nà bẹ̀. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ àdúrà tá a ní ẹ ṣe ni èmi mo sọ fún yín pé kẹ́ bẹ̀rẹ̀ látàgọ́ méjìlá àgọ́ mẹ́ta ẹ bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá ẹ máa parí àlago méje àárọ̀ ní báyìí. ẹ gbà wẹ̀ débi pé ẹ gbẹ̀mí wọn bá táwọn tó ní yóò mọ̀ pé ah, ṣé ìṣe bá dé mọ́ọ̀sì rẹ̀ rárá kò gbọ́dọ̀ gbẹ tó yìí àwẹ̀ ni o àtàdúrà. nítorí wípé lálẹ́ ẹjọ́ tá à ń sọ yìí ẹ ti fara kó ní ti ní pé nǹkan ti pọ̀ lára. ìyàwó ọjọ́ torí kúkúrú níyàwó. bàbá èdè àbíyàn zèmèrè ní alẹ́ o. sì padà yóò pẹ́ kádùn àtẹwá bẹ́ẹ̀ ṣe tó wá padà mọ yín lára kẹ́ tó rè gbà yóò pẹ́ nǹkan ẹyọ kan lẹ̀ ń lé mú tẹ́lẹ̀ ẹ ti fi kẹyọ kan tẹ́lẹ̀ lé tẹ́lẹ̀ ẹ ti fi gbà kan tó dá lára bàbá tí yóò ní kù bí òjò kẹ́ tó rí ilé mú yóò ṣe díẹ̀ tí bá ń bẹ kádàrá ọlọ́run. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة àmọ́ ń ṣàlàyé fún yín ni ta ló ní ẹ̀sà mi torí pé kò sí kankan tálùkù àná ò lè yanjú òun ló jẹ́ káwọn ọba yìí ṣe àwọn èsì ìsáàbà tó wáyé pé àwọn àfáà tó dájú ni àbáwọn èèyàn tí máa bá èèyàn bẹ́lọ̀ tó dájú á ní ẹ̀ lọ́ mú wá mílíọ̀n wá ni àmọ́ kò sí kíní kan tá a ṣe tó bá bẹ́lọ̀ fún yín lọ. bàbá ṣe yín àfi kẹ́ ẹ lé kíní ìmú fúnra yín. bàbá ẹ ṣàánú mi ìlú dání táwa ni kó wa máa bá yín lè kí. a súnmọ́ lọ jura wa lọ torí mo ṣe sáwá bá yín. ẹgbà tẹ sáwá láwọn kọ́ kílẹ̀ tẹ̀ ṣe ń tẹ̀ ṣe. ẹ ṣàánú mi. ah láàyè láàyè láwọn tó lọ sí. fún yín second chance kí ẹ tó lọ kẹnu bó ti ẹ ní sèyàn ẹ sáwọ kọ tẹwọ náà. ọmọ nílé ayé yé jòlè dára rẹ ṣọ́ ọ̀hún ayé. iná lọ́run pamọ́ ló yọ nínú ewu. gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ tó ẹ kàn ń ta ló fi gòrò sí ṣé ìgbà ló kí gòrò rẹ̀ ta ni kó má bínú are you okay are you normal àbí tí ẹ fẹ́ láǹbàṣà máa gbá ojú ẹ mọ́ kìíní sí rubbish ẹ wo àwọn èèyàn lójú ẹ wo wọn ra drink ẹ lè fún wọn cup ẹ ń jẹ́ kó máa gbé ike ike ike drink sẹ́nu which is dangerous. èmi ló ń bá sọ̀rọ̀ tó tó ń bẹ́ẹ̀ ní ìnáwó fún are you okay má wọrí mo máa tó sáà kẹ́ńbí wọ ọmọ burúkú yìí ó rojú ẹ̀ ibo náà tẹ̀sí àwọn ọmọ fifteen years tó máa ń ṣe ẹ rà mà. ṣẹ̀rí ṣẹ̀rí òwe tó dúró sí lọ́hùn ó dé èèyàn tó jókòó mi kò sí dínkì wájú wọn kò sómi kò sẹ́ni ó lè dúró síbẹ̀ ó ń ṣe rọ́bìsì mo bàbà. èmi ni mo ní kó calm down sir. ẹ má support àwọn ọmọ yìí mo mọ nǹkan tí mo ń sọ mo ń fẹ́ ṣiṣẹ́ ni ah. ó ní bóyá ṣe what is but bọ́sọ̀ mú ti wá bá wọn pé kí n má wọ pé táwọn bá ṣe uh, tán wọn máa gé bá. kí ọ̀títọ́ bá ṣe tán kò yẹ kí wọ́n bá wọn ronú pé òkè wọ́n ṣe sọ̀rọ̀ wọ́n lè wà depressed wọ́n kò sí kan tó lè fọ́ wọ́n dẹ̀ ti pọ́ndrì. for now mo wà ok sir. ẹ má wọ̀rọ̀ mà for the first time tẹ wá síbi ṣé kò yẹ kó ṣe yín dáadáa ni. kò ń ṣe first time ilé eléyìí o irọ́ ni o èmi máa ń wá bí bàbá dáadáa o. ẹ máa ń wá bí bàbá dáadáa for the first time pé mi kàn rí yín lé ni lọ fún ọ ní nǹkan tó fẹ́. ẹ má good ma ẹ má good ṣẹ́rí so èmi ni mo mo ń ṣàkóso bíbá ẹ jẹ́ kó fún lẹ́yìn tó bá fẹ́ ah. gbogbo ẹ fẹ́ jẹ ni o ẹ fẹ́ mu ni o bill on me yes now ẹ máa surprise mi. ọ oh, ó kéré gan ọ ah. kí la wà fúnra wa fún what are families for. lọ fún ọ ní dírẹ́kà ó tún dúró jọ. so màá dẹ̀ tún yọjú sí ma all right all right ma ẹ ṣe gan ma yes ma yes ma yes ma. iná lọ́rùn pamọ́ ló nínú ewu ká má fàdúrà rágbà pa. This is Fọlákẹ́ lọ́ra mọ̀. ah bébì mi. Ah, ìgbà wọlé dé. owó ló ṣe alẹ́ àná ni mo dé o. mo ah, sì dí tí mo ṣẹ̀ dé láàárọ̀ ìdìbò. èyà èmi náà ti rí torí mo ti bèrè ẹ. yes mo báwo ni everything. ní ìtẹ̀dé ìlàsọ ó máa gara gan owó tẹ́ wá kọ́ fún báyìí ọdún kan màmá mi tè ní. má wọrí ah. money no be problem o ìyẹn ò ń ṣe oríṣi má wọrí màá ṣètò ẹbí gálì ah wọn á mú àti ẹ̀fẹ́ sàn kan fún ẹ. mo rí ọ̀gbẹ́ni kan bóyá ní manager yìí ni ó kàn ń gara ń ṣe ó mọ̀. o ọtí dọdọ yìí náà ẹ wò ọ lè hype yẹn pa kò ń ṣe nǹkan kékeré ọmọ eh. eléyìí ò tiẹ̀ ríyàn rárá kò mẹ́ni tó jókòó ó ń já mi pé ẹ jíjẹ mímu wọn á ṣe gbá wọn á ṣà ṣé kò ríyàn ni. lẹ́yìn wá sọ fún. èmi kẹ̀ ṣé mo ráyè ni. ẹ bá jẹ́ kó ṣe fún yín ó fẹ́ fi wàhálà bọ́ fẹ́ fi gbẹ́ kànga wá fẹ́ da omi inú ẹ̀ sínú òkun ẹ jẹ́ kó ṣe fún yín. Ah. èmi ó mà ti ní kí n order everything tí n bá order jíjẹ mímu on his bill. ẹ̀yin ọ̀dà ẹ̀ tẹ́yìn bá lè jẹ àwọn máa gbà ń bá yín jẹ. má wọrí ọmọ mi wọ́n ti ẹ̀ ṣọ́ ní tiẹ̀ náà ni ẹ ti ọ̀dà abẹ́ ti ọ̀dà. Ah, mo ti ọ̀dà àwọn bá mi. ẹ má wọrí ìmá gbà. ọ̀rọ̀ ayé ẹ ṣe. omi balẹ̀ ó di dandan kó nípa o òjò balẹ̀ ó di dandan kó ta ṣàràṣàrà. tètè wá gbèrè pàdé mi o ògiri wọlé o ayọ̀ wọlé o olúwa ológun o olúwa ológun o rere pàdé mi o olùwọ̀ olókùn o olùwọ̀ olókùn o olùwọ̀ olókùn o. ọkọ mi kí ló ṣe ọkọ mi. ọmọ ah, ẹ kí ṣẹlẹ̀ o ò tí sùn ni. o ò tí sùn mọ́ mi ẹ̀rù ń bà mí àyà mi ń já ó lálàá kan tí mo máa ń la tí bá dé ti lálàá yẹn báyìí mi ò kí ń rántí ìkọ́kọ́ tí mo kàn máa rántí ni olùwọ olókun ní ìdè mọ túmọ̀ ẹ̀ nǹkan tó tẹ̀wájú mi bẹ́ẹ̀ jù ni pé tí bá ti jí báyìí gbogbo ara báyìí ló máa máa ro mí ó ti di ọ̀sẹ̀ kan báyìí mi kí lè mi kí ń gẹ̀ta ara mi. alálàsùn mi alálàsùn mi ìwọ náà ò kí ń sinmi iṣẹ́ ni mo lè ti bára díẹ̀ sọ̀rọ̀ títí kó tiẹ̀ máa fún ẹ ní táì lè ní táì fún ẹ kó máa rẹ́ẹ̀sì òun ló jẹ́ kó ń lálàákàlà. pẹ̀lẹ́ ẹ omi ṣẹ́gun ìṣọ́rọ̀ owó. Ah, ṣé gbogbo ìgbà náà ni màmá sọ̀rọ̀ ah, ìwọ ọ̀rọ̀ ní padà díẹ̀ mo fẹ́ kó bá mi padà díẹ̀ sọ ìwọ náà wò ìwọ nìkan ló ń ṣiṣẹ́ wo wàhálà tó ló ń la ń sìn tó bá yẹ pé oríyọ̀ tó ń hẹ́ẹ̀pù ẹni irú òní máa lálàkàlà wàá ṣiṣẹ́ ṣiṣẹ́ títí mo lè ti bọ́dá díẹ̀ sọ̀rọ̀ títí kọ́kọ́ mi ó ní bí òun ṣe fẹ́ ṣe tòun yẹn ìwọ náà wo àwọn ẹ̀gbọ́n ẹ̀ Dàmọ́lá àtijọ́ mi lójú ọkùnrin ni wọ́n kò sí nǹkan tó ń ṣe àfiwọ́ yìí o kò ń ṣe pé bóyá inú ń bí mi bí dáadé ẹ ṣe nífẹ̀ẹ́ o inú mi dùn sí mi ṣáà mo bí gbogbo yín ṣùgbọ́n mo fẹ́ kó bá mi bá dáadé ẹ sọ̀rọ̀ kó máa fáwọn ẹ̀gbọ́n náà níṣẹ́ ṣe kó máa ṣiṣẹ́ ọkùnrin ni wọ́n obìnrin ni wọ́n ń sìn tó bá yá wà lọ má rí wà máa jórúkọ pé àbí àwọn ọkùnrin ẹ̀gbọ́n ẹ méjèèjì náà ló máa kù tó máa jórúkọ dáadé ẹ òun ṣe ní kó bá dáadé ẹ sọ̀rọ̀. wọ́n mi mo understand yìí ẹ̀yin náà mọ orú ọkọ tẹ fẹ́ bàbá yẹn ti lágídí jù the husband is so stubborn èmi náà ti bá dáàdi sọ̀rọ̀ mo ti bá wọn sọ̀rọ̀ but ohun kan ni dáàdi máa ń fọ̀ nǹkan tó máa ń sọ fún mi ni wípé ọwọ́ àwọn gọ̀ǹgọ̀ wà èdè tó bá wù àwọn làwọn lè fi pè mọ́ mi kí lẹ fẹ́ kí n ṣe. ìwé ah. náà ṣàmọ̀ pé kò sọ̀rọ̀ tó bá sọ tó ò ní tó bá sọ eléyìí. I'll try mommy I'll try. kí o ti gbọ́ mo ṣàmọ̀ pé kò sí kan tó lè gbà tí lọ́wọ́ dáàdi ẹ̀. I'll try. kí o wá lọ sùn ṣùgbọ́n wá lọ sùn. mọ́mí óyá óyá nǹkan tí mo bá yín sọ yẹn wá lọ ṣe fún mi sí. olúwa olókun gbére pàdé mi o olúwa olókun olúwa olókun olúwa olókun o gbére pàdé mi o gbére pàdé mi o gbére pàdé mi o. Good evening. Good evening. Uh, please, I need a room, please. Okay, any single, any standard, a any executive and suit. Okay, um, standard máa wá okay. Oh, so sorry, sir. I um, Àwọn standard room wa ti wà báyìí and others too, they are well reserved already. Oh, okay. Room wo lower wá wà available? Um, single nìkan available, sir and ah, mi ò fẹ́ single room work wà comfortable náà ẹ̀ ah, mẹ́jọ kí ni kọ́tẹ́ lè ṣe fún mi ẹ̀jọ̀. ọ̀rẹ́ inú mi sálẹ̀ sí free now. ọ̀pá ah, ṣe. that's true that's true um, let me have a look. kí ni mo gbọ́ tó So, yẹn. kí ni mo gbọ́ tó sọ yẹn. mr alex ọgbọ́n um, um, um, um, um ni ẹ sọ You're welcome, sir. ṣé gan-an ẹ̀gbọ́n mi ò gbélé ṣùgbọ́n ẹjọ́ ọ̀dọ̀ ló wà bẹ́lẹ̀ kò tẹ̀ sọ fún wọn. single ló wà lẹ́nu bẹ́ẹ̀ ti sọ fún wọn wọn làwọn ayé lóòótọ́ ni mi ò fẹ́ single mi ò fẹ́ comfortable náà. ẹjọ́ náà bẹ̀rẹ̀ kò sí nǹkan tàbí ṣe so ìyẹn nìkan náà ló wà ẹjọ́ bá wa manage I like it. bẹ́ẹ̀ um, bá wọn mo lè a nice place for yín kódà máa mú ìdébẹ̀ kan máa tún fún yín discount ẹ máa láìkẹ́. ẹ wo àǹtí mo rí nice place yẹn tẹ́lẹ̀ kí tó wá sí ibà ibi ìbà ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni manager ló rẹ̀ ó yẹ kí ẹ lè rí nǹkan tẹ máa ṣe sí náà ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ọmọ ẹ máa ń bọ̀ ní sálẹ̀ nígbà tó ń lọ láàárọ̀ wọ́n sọ pé monday làwọn máa. even kó jẹ́ next month six thirty sùn ó ti wà ní record náà mi ò fẹ́ ká máa lose customers. losing customers fọlọ́ rere reputation company gangan gangan gangan ni ó lè kí n máa protect. àǹtí um, àǹtí ẹ má bínú ẹ dẹ̀ ṣe favour kan fún mi ẹ ṣe bá mi pè Mr. Alex yẹn kẹtì ẹ mọ bàtà ọmọdé torí um, lady n sọ pé ó di Monday kọ̀ǹpútà tó dé ẹ jọ̀ọ́ ẹ bá ń pè wọ́n ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ ṣé wàá ní. Ah, ẹ ṣe. kí ló dé tó ń tó ń lé mi kiri kí ló dé tó ń lé mi kiri ṣé mi ò lè ní ìsinmi mọ́ ni a nǹkan tó fẹ́ látọwọ́ mi mo ti sọ fún ẹbí tó máa lọ ọwọ́ ẹni tó ti máa gbà wáyé tóun tóun dà mí láàmú náà wáyé tóun gbé mi lẹ́mí gbóná. báwo lẹ ṣe ń ṣe báyìí náà ẹ ẹ wo mo ṣe báyìí sọ̀rọ̀ títí nílé ẹ fọgbọ́n yọ mi sílẹ̀ ẹ wá síbí báyìí máa wá yín o ẹ ṣe máa sọ pé kí ni wọn bọ́mọ̀ mi náà èyí kọ́ lẹ́ni bíbáyìí ni àjọ oní náà ni náà. mi ò yọ fi ẹ lẹ̀ mi ò yọ fiẹ́lẹ̀ mo mo wá mo mọ̀ mo mọ̀ mọ̀ wá rest níbí ni mo mọ̀ mọ̀ wá rest níbí yìí ni business lẹ́ni ẹlẹ́ni ń ṣe náà ó mọ̀ pé mo ti handle nǹkan tá à ń sọ yìí fún so ṣé èmi ni màá máa sọ pé òkè wá lò right now òun la láṣẹ òun la láṣẹ bí àti ilé òun la láṣẹ. so ẹ ẹ lè pàṣẹ fọmọ yín àbí ẹ ẹ lè pàṣẹ fún. àṣé gbogbo nǹkan lè ọmọ máa pàṣẹ fún ni. ọwọ àyùdá rẹ ní o kò sí nǹkan kan yá àwọn. dádì ẹ ni o wọn ò tún bẹ̀rẹ̀ o ẹ ẹni tẹ̀ tí bá béèrè kọ́ lọ́wọ́ wọn wọ́n máa ní kí lọ bá ẹ ẹ jọ ṣé mi láṣẹ ń bí báyìí ni. mo mọ́ mi ẹ̀ tẹ́kẹ̀ ẹ̀sìn dájú bọ́dá kí ló ṣẹlẹ̀ náà kí ló dé mo ti máa sọ fún yín pé statement yìí ò dáa tó bá fẹ́ gbowó náà ẹni kọ́ wá bá mi tó bá fi sílẹ̀ ẹni kọ́ wá bá mi ìyá mi lẹni tá à ń sọ yìí ẹ má jẹ́ kí n tàpá sọ̀rùn mi náà. o tàpá sọ̀rùn. Ah! eléyìí business ni mo dẹ̀ ti fà á lé ẹ lọ́wọ́ mo ti fàálẹ̀ ẹ lọ́wọ́ nìyẹn tó bá fẹ́ ṣe ẹni kó wá bẹ ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ discuss nǹkan tó bá fẹ́ ṣe fún nǹkan tó bá fẹ́ yọ fún ẹjọ́ sọ ní tùbínùbí èwo ni ti tèmi. dájú ẹ ní ìdẹ mọ mi kí lẹ fẹ́. jẹ́ ẹ sọ fún ẹ ọ̀rẹ́ mi ó fẹ́ ṣe birthday mo dẹ̀ ní mo nídìí ọ̀ọ́lù ń bíbáyìí dájú ẹ ní kí lọ bẹ́ẹ̀ ṣé gbogbo kọ́ làwọn máa bọ́ ọmọ fún ni. is it the big one or the small one? no all small wọ̀nyẹn náà kò fẹ́ celebrate birthday ni ó tán. ṣé kò ní gbogbo ni àbí lo ló ń sọ ko yìí. ṣé kò lè gbé fún mi lọ́fẹ̀ẹ́ ni. bàjẹ́ ah, ah. take it easy mọ́mí ṣe bí mo sọ fún yín pé màá hàn tó ẹ̀ ó yà ẹ máa bọ̀ ní ọ́fíìsì. ó máa sanwó o. ok no problem oye tẹ bá máa gbà ẹ jẹ́ kí n mọ̀. màá yọ́nu owó oúnjẹ má wọ̀ ah. mo promise ẹni Ma màá no owó oúnjẹ má wọ̀ ẹ lọ gbà ẹ lọ ṣe bẹ́ẹ̀ fẹ́ gbà ni ẹ wàá ah. ó ti pọ̀ jù ó ti lé mọ́dádì ẹ̀ lára jù kí ló dé ọ̀rẹ́ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀dè ibi ló ń bọ̀ bọ́ọ̀rẹ́ ẹ fẹ́ jẹun ibi ló ń bọ̀ ṣé ló bá gbé mi lọ fún wọn. tètè wá gbèrè pàdé mi o ògiri wọlé o ayọ̀ wọlé o máa ń lera sa máa ń lé olúwa ológun o olúwa ológun o olúwa ológun mi o. òrìṣà ò lè wà náà wà nígbà tí àbúrò tí ẹ ń ṣe birthday ṣé àwa lọ. wo that aside yeah èmi ti pè fún ṣẹ́wó mo dẹ̀ ti sọ denomination owó tèmi fẹ́ so i will be doing a thousand and five hundred naira denomination ìwọ ń kọ́. just the same way ah, àṣẹ máa ṣe lesser than that. má jẹ́ kí Susan wá o torí kí ni ṣé ìgbìmọ̀ máa fi same person máa máa ṣe lójoojúmọ́ ni wàá ṣeré now ṣé àwọn ọmọ gidi wọlé àwọn ọmọ gàǹgà títí ó yẹ. ẹ̀rọ ló kò ṣe ìta ń lọ yìí a máa píntì bẹ̀rẹ̀ rẹ́ẹ̀dì ni kọ́ mọ̀ pé àwọn ọmọ alówó ńlé wá àyáwó àfi jẹ́ anything wọ́n mọ̀ pé pásítírì kò bá wà wá pé. Ah, ah, ibo lẹ́sùn tètè rẹ́ẹ̀dì o báwo ni ṣé dáadáa ni ṣé mo bá yín dáadáa ibi tí mo ti bá yín náà ni mo fẹ́ padà sí ah, bó lẹ́ ń pèsè rẹ́ẹ̀dì. kò síbò mi ju bẹ́ẹ̀dẹ̀ Dárasọ́lá lọ a kàn sọ bàtí fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó láwọn ẹ̀gbọ́n tó kájú ẹ̀ àbá dégbẹ̀ bàtí ṣe. ẹ má tanra yín jẹ kò sẹ́ni bọ́dì tó fẹ́ kò nílé ìlàlẹ̀. ẹ níbo. ṣé ẹ mọ ló ṣe jẹ wọn jẹ bá wọn pé àwọn ayé ń jìnnà fẹẹ lẹka máa yọ wọn sẹẹtì tí wọn fẹẹ ká dúró sílé pẹ̀lú. no grandma yín náà lè tàgà lọrùn náà kó sì bí ti bẹ abá lọ. Ah, ah, ah. mi ṣé ìgbà tí mi sọ ègùn mo ní àní ẹ níbi kankan tẹ fẹ́ lọ kò sẹ́ni kankan tó fẹ́ jáde kúrò nílé ìlàlẹ̀. Eh, grandma it's obvious you are joking balẹ̀ ṣe máa ní àná lọ sí bẹ́ẹ̀dì àbúrò mi kí la fẹ́ máa ṣe ń lé ìbẹ̀jẹ̀ ìyá aláìyá ẹ ló ń jókè ọmọ àlèdè ni ẹ ìfun ìyá ẹ ló fẹ́ jàjẹ ìwà burúkú tó wà nínú ìyá ẹ òun náà ló fẹ́ wà nínú ìwọ náà àbí èmi bá ń sọ̀rọ̀ òun gbó mi lẹ́nu. báwo ló ṣe máa ní ànílọ sí bẹ́ẹ̀dì àbúrò mi kí la fẹ́ máa ṣe lè nà ẹ ṣe máa ní ànílọ ẹ̀ lọ́gbẹ́ tí wọ́n bá bí ìyá ẹ̀ rè kó wá jáde àní tí wọ́n bá bí ìyá ẹ̀ rè kó wá jáde ìwọ ọmọ ìwọ. bọ́ọ̀ bọ́ọ̀ gbàmọ́ ẹ má bínú bí ẹgbọ́n mi ṣe bá yín sọ̀rọ̀ sí i ìwé mi fẹ́ bèrè lọ́wọ́ yín pé ṣe pé ká má lọ sí ibẹ̀ dàbí wa. ìwọ ní làákàyè díẹ̀ ní gbogbo wa nínú ilé yìí a ní ètò àdúrà tó yẹ ká ṣe gbogbo wa pátá tàdé gbọdọ̀ ṣe lálẹ́ mọ́jú. ọ̀bọ̀ grandma ṣé àdúrà tàbí ṣe yẹn ṣé kò lè dúró lálẹ́ ṣe lálẹ́ ọ̀la. alẹ́ ìlà gbọ́dọ̀ ṣe torí wọ́n ní àdúrà ló ń gbà kò ń ṣàgbára ṣó yẹ ẹ wò ẹ má lọ mí nì fún o mi ìfẹ́ kẹ́ lọ mí nì o kọjá lọ kó lọ pé dáàdi ẹ wá fún mi lọ pé bàbá ẹ wá fún mi ah, mi ò rí nǹkan àwọn ọmọ àkẹ́ à ń gbọ́mọ adìyẹ lọ́wọ́ okú wọn náà jẹ́ káwọn ra kìtàn lọ jẹ àwọn onírọ̀rà ni wọn. ọkọ mi ṣé dáadáa ni ẹ ǹlẹ́. pẹ̀lẹ́ ẹ ah, ah. máa ló gòdì lẹ́nu kẹ. ọlá yín náà ni. báwo ni ibi tẹ lọ. dáa wọn ní kí n máa kí ẹ. wọn máa ṣe kẹ. <laughs> ẹ ẹ Dàmọ́lá sọ fún mi lókè ẹsẹ̀ ó ní ní káwọn máa lọ sí pàtì Dára Sọ́lá kì í ṣàwọn nìkan gbogbo wa nínú ilé yìí ni àtiwọ àti ìyàwó ẹ àtẹmí gangan pàápàá lára mi a ní ètò àdúrà kan tó yí pàtàkì tó yẹ ká ṣe léni mọ́jú tí ò dẹ̀ yọ gbogbo wa lẹ̀. ẹ bọ̀ ṣé kò wá ní sí kankan nu wa nínú ilé tó tẹ̀ máa wà pẹ̀lú Dárasọ́lá. Dárasọ́lá gan-an pàápàá torí pé ojú ló ń ṣe bẹ́ẹ̀ dé ni o àti pé pàápàá òun ló wà mójútó àwọn kọ́sọ́mọ̀ tó wà lótẹ́ẹ̀lì ó ní mo ṣe fi orí ọ̀fẹ́ gbé tiẹ̀ kó má sí yẹn òun náà máa wà bí àmórí ọ̀fẹ́ gbé tiẹ̀. ọ̀dà ìbádùn àní ètò àdúrà rẹ̀. bẹ́ẹ̀ni kò burú kó o bá mi kìlọ̀ fáwọn ọmọ yẹn wọ́n ti ń gbómi lẹ́nu jù ọ́ mo dẹ̀ mọ̀ pé ìfun ìyá wọn ni wọ́n jàjẹ́ nǹkan tí mi àti ẹ̀dẹ̀ máa fojú ara wa rí nílé àfi tó bá gbọ́ nǹkan tí mò ń sọ. lórí ìta ajé ọmọ òun mọ bàbá bàbá òun mọ ọmọ ojú àánú ti fọ́ àní ti ká lókun yẹ́. ọ̀dájú ló bí owó ọ̀dájú ló bí gbèsè. lára sọ́lá àgbélébú ẹni ẹni máa gbé ni o kò sí ẹni tí yá bá nígbẹ́. kí ló bá ṣe bẹ́ẹ̀ yẹn bí ti báwo. mo fojú pí ẹ in fact mo ṣẹ́wọ́ sí ẹ to the point pé mo rányàn ọkàn wa bá mi pè wá ẹni ó dárúkọ mi fún ẹ náwó sí mi ẹ̀jẹ̀ ṣe wà reluctant láti dìde. ṣé mo páyé ti gbẹgẹ ni mi ò kàn lè déédéé dìde kí wá bá ẹ mo gbọ́dọ̀ wà aṣọ pé ta lẹni tó ń pè mí ibo ló ti wá ewé ìròyìn wo ló jẹ́ kí tó wá bá ẹ nà ó. Ah, oh well ah, ayé ti gbẹgẹ lóòótọ́ mi but at the end of the day ọ̀tá orúkọ mi fún ẹ òdú dẹ̀ ni wọ́n lè àṣàmù fún ẹ so tọ́gbọ́náyé gbẹgẹ́ gbogbo ẹgbẹ́ ráwà kọlọ ráwà kọlọ so but fine it's it's okay it's okay um, like it. really on the first side, mo ṣe rí ẹ àná dẹ̀ máa wò tábàlẹ̀ mọ́ àjùbọ̀ ẹ̀. àdáni lọ́wọ́ ẹ̀ okòólélẹ́yìn níwájú ẹ̀ ibi tó bá ń wù ẹ́ ló lè roko sí nǹkan tó bá dẹ̀ wùn ẹ́ ló lè gbìn síbẹ̀. oh well, i i love the sound of that yeah? and um, bí àwọn yorùbá ṣe máa ń sọ hmm, wọ́n máa ń pe ibi pẹlẹbẹ báyìí bàbá tí ń mọ́lẹ̀ jẹ success ta ṣe mọ́ra ń sìn mo fi pé ká máa mọ́lẹ̀ jẹ ibi pẹlẹbẹ and then tábà hmm, tí mọ́ra jù báyìí lọ then can actually proceed what do you think. no problem. oh uh, sorry one minute sorry. ẹ ah, lọ́wọ́ ẹ̀gbọ́n ah, ìwé náà ti wà ń patí ẹ̀ ẹ̀yàn mo kàn wà ní private bar lẹ́yìn ah no no no no no <laughs> ṣe bí fóònù ṣe rí tí mo ṣe rí pé ìrìnlẹ̀ pè mo ti mọ̀ ẹ́ pé reason tẹ́ nǹkan tẹ́ ń pè fún nìyẹn àá ah, ṣé máa mọ̀ yìí tì wọ́n eh, bọ̀ wọ́n bọ̀ wọ́n ti pẹ́ débi tì <laughs> no no no no ara wọn kọ́ ọ̀ ah all right all right all right ẹ̀yin ẹ máa rí mi náà sí all right ọ oh, ah ṣé o bínú ṣá. ah tọ́. ẹ̀gbọ́n mi ló sáré pé mi sí àwọn náà wà pàtó. okay. so ah ó fi pé since ti ọ̀rọ̀ wa tó ti jọra nísìnyí ó fi pé àwọn this night ṣe ò ní mind over spend gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ pé ọwọ́ ẹ̀ làdá wà ibi tó bá ń wọ̀ ló lè kọ́ kí o sí ìkọ́ tó bá wọ̀n ẹ̀ ló lè gbìn síbẹ̀ ìwọ kò ṣe mí dáadáa. Ah, lọ́wọ́ ní máa dọ́rọ̀ padà sẹ́yìn ó yẹ kó trust mi kó máa ṣe dáadáa náà. Hmm? all ah, right jẹ́ ká lọ jẹ́ àwọn pàtí. all right okay. lọ́jọ́ àbámẹ́ta ìparí oṣù tèmi pẹ̀lú rẹ jọ dá gbogbo ẹ̀mí tó wà nílé ìtura mi gbogbo eré wọn ó yá mo fẹ́ kó lọ bá mi gbà sínú gbá ọ̀la yìí kí towó tọ́la wọn máa jẹ́ tèmi eré wọlé. ẹ̀rọ wọ̀ ọ́ lọ́wọ́ ilé ìwà ìta ọbẹ̀ yìí kò lè ṣeé ṣe. olùwọ́ lóko kí ló dé kí ló ṣẹlẹ̀ tí ò fi ṣe ṣe. aláwọ̀ àti àwọn àjẹrẹ ti wà ní mọ́tò kò sì ṣeé ṣe ká ṣòṣà lójú ọ̀pọ̀ ẹ̀rọ ní. padà ń bẹ̀ má daṣọ orú ẹ̀ ṣòro mo kìlọ̀ fún wọn àwọn ló kọtí ikú sẹ́bọ tó ń ṣàyà gbangba sétùtù ẹni tó bá wá sọ pé kí la ó ṣe òun là á ṣe wọn mo wá pa láṣẹ ni gbà ó yá gbéra kó lọ sóko ajé tí mo rán ẹ kó kówó wá kó kó isaac wọn wá bá ẹ̀mí rere wọlé. kí ló sì ń dúró ṣe ó yá gbéra e, kó lọ síbi tí mo rún ẹ ó bá sun ẹ̀jẹ̀ lọ gbé ajé wá fún mi. <laughs> oníranù ó bá sun ẹ̀jẹ̀ kó sun yìí tó ju ẹ̀jẹ̀ lọ ọ̀là lèmi wá ajé ni mò ń wá ṣáà ti gbé ajé wá bèmí ni ajé ajé ni kò gbé wá bá mi láyé ẹ̀wú kiri kò eégún ti faṣọ gbáre wọlé àpáàdé àtẹ̀fọ́dọ̀ ohun ẹgẹrẹ mi tì ẹranko bọ̀lọ̀jọ̀ kì í ṣeré níwájú awọ́ ruru ìránṣẹ́ olókùn ṣẹ̀mí adé ti darí lẹ́yìn ọ̀ká mo ti fi gbágbá rẹ tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o ààrẹ ọṣọ ti ṣe ṣeré níwájú àwọn ìránṣẹ́ olókùn sẹ̀mí adé ti darí lẹ́yìn ọ̀gá ó ti fi gbágbá rẹ tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o àlòkù aṣọ ti lo ìlú àkìtàn kiri ayé níwájú àwọn ọ̀làáyí ìránṣẹ́ olókùn sẹ̀mí adé ti darí lẹ́yìn ọ̀gá mo ti fi gbágbá rẹ tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o àlòkù aṣọ ti lo ìlú àkìtàn ayé yín ọ̀la yín ògo yín kó máa jẹ́ tirẹ̀ wọlé o ọmọ Ẹrẹ́wù mi lónìí o láyé ẹ̀wú kiri kò eégún ti faṣọ gbaré wọlé àpáàdé àtẹ̀fọ́dọ̀ ohun ẹgẹrẹ mi tì ẹranko bọ̀lọ̀jọ̀ kì í ṣeré níwájú awọ́ ruru ìránṣẹ́ olókùn ṣẹ̀mí adé ti darí lẹ́yìn ọ̀ká mo ti fi gbágbáre tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o àlòkù aṣọ ti dòrò àkìtàn kiri ayé yín ọlà yín ògo yín kó máa jẹ́ tiré wọlé o ọmọ irẹ́wù mi lónìí o láyé ẹ̀wú kiri kò eégún ti faṣọ gbáre wọlé àpáàdé àtẹ̀fọ́ dohun ẹgẹrẹ mi tì ẹranko bọ̀bọ̀ bọ̀bọ̀ dáwọ́ ru ìránṣẹ́ olókùn ṣẹ̀mí adé ti darí lẹ́yìn ọ̀ká mo ti fi gbágbá rẹ tọmọdé tàgbà tó wà nínú ilé ìtura yìí o àlòkù aṣọ ti dèrò àkìtàn kí ayé yín ọlá yín ògo yín ó máa jẹ́ tiré wọlé o.

i'm your father eh, ibi tí mo fẹ́ ni kò lọ yìí it's for your own good and tó bá débẹ̀ kì í ṣe nǹkan tó máa waste time ẹ̀ àbí tó máa pẹ́ ń bẹ̀ àwọn tí wọ́n award contract yẹn kẹ́kànjọ́ ní eh, kẹ́kànjọ́ sọ̀rọ̀ tó bá dẹ̀ pí ẹ tó bá jẹ́ nǹkan tó máa ṣe ni then you go ahead èyí tí ò bá yí ẹ ń bẹ̀ you can call me màá dẹ̀ explain fún ẹ kì í ṣe nǹkan tó pẹ́. dádì ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni no ẹ sọ fún mi ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni tẹ́ ẹ fẹ́ jẹ́ kí n mọ̀ ni ah, ah, kí ló dé lọ pè mí wàhálà yìí ti pọ̀ jù i'm just fed up ṣé mi nìkan lẹ bí ni ah, dádì ibi ojú bi àwọn ọmọ yín wà bẹ́ẹ̀ ẹ pa àwọn ọmọ yín káwọn náà lọ. Dárasọ́lá mo mọ̀ pé wàhálà tí mo fún ẹ ó pọ̀ èmi gan mọ̀ pé ó pọ̀ But I'm just training you for the future. Really? Yes. Please. Oh my pé if you know in and out of this my business, ìwọ ló máa lànà fọ́wọn ẹ̀gbọ́n ẹ̀. Yes. Ọ̀nà tó bá làálẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ máa tọ̀. Mo fẹ́ kó lànà fún wọn ni so that wọ́n á lè tọ̀nà tó bá làálẹ̀ fún wọn àti pé pàápàá orúkọ ẹni mo fi sínú contract form yẹn wọ́n dẹ̀ sọ fún mi pé wọ́n ti approve ẹ̀ so kó kàn yọjú síbẹ̀ kì í ṣe nǹkan tó tó lera i'm doing all this because of you just for you. daddy like seriously èmi lànà fáwọn ẹ̀gbọ́n mi àwọn ẹ̀gbọ́n mi tó yẹ kí n máa wo footstep wọn dádì ṣe fẹ́ gbọ́ mi ò lọ mi ò jẹ́ lọ náà nìyí i'm not doing níbi ẹ̀ lọ́nà. dára sọlá. omi balẹ̀ ó di dandan kó nípa ààbò òjò balẹ̀ ó di dandan kó ta ṣàràṣàrà. pàdé mi o o o. tó lóun ọkọ rẹ ọmọ olókè méjì takọtabo ọmọ arógun mọ́sá ọmọ àfìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ jọ torí ọlọ́run mò ń bẹ̀ ni ọkọ mi ò ní bínú ni ó máa fọwọ́ wọ́nu ni jọ dáríjì mọ́mí dájú ò ṣẹ́mi náà kí dáàdì ṣe fún dẹdẹ sọ pé kí n dáríjì dáríjì ah. wọn ṣe kọkọ fún mi náà I just don't want to go. Ah, ó máa lọ ní ọkọ mi ó máa lọ o dáàdì ẹ ní orúkọ ẹ lòún fèl sí proposal tó ń fi gba contract yẹn ah. ta ló máa wá ṣe. wáì mọ mi báwo ló ṣe máa jẹ orúkọ ti tèmi àbẹ̀rẹ̀ àdámọ́lá ìzẹ́nà ṣé mi nìkan lọmọ tí dáàdì bí ni ọlọ́mọ ìkàwé kò ṣe dáadáa mọ́ mi tẹ́lẹ̀ ti bá ṣẹlẹ̀ sí mi kan ṣáwọn náà ní fẹ́ẹ̀ fúnra wọn. ọlọ́run tẹ̀mí jẹ́ ọlọ́run ní jẹ́ kí wọ́n kan ṣẹlẹ̀ sí ẹ wò ó jẹ́ kí n sọ fún ẹ báwọn ṣe lè ìmí ìlò ò ní ṣe mọ́jọ torí ọlọ́run. I don't want to do anything let Adamola handle the contract. Ah, ẹ wo wo ní sùúrù má làgídí mọ́ tó bá ti ṣe lé ìmí ìlò ò ní ṣe náà. mo mọ̀ mo mọ̀ ṣáṣe lè torí ọlọ́run jọ ṣé mi lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. ọmọ òkè mo ti gbọ́ bẹ́ẹ̀ kì í ṣe pé mo fẹ́ gbọ́ kó ṣe ni o ah, ah. àní kò tẹ̀ ṣe lé ṣé mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ hmm? wá ṣe o ah, ó lé mi ó lé mi ó lé mi. olúwa ológun olúwa ológun yàmi nínú àgùnmáyé fún ẹ káàdì fi lò. lọ́mí nínú ọ̀gbun ayé. good morning, ma. Hi, darling. <laughs> Ẹ káàárọ̀. Ẹ kú ojúmọ́. Báwo ni iṣẹ́ wà pa? Báwo wà pa? báwo ni night yẹn. not bad o mo wà okay mo sùn dáadáa each time tí n bá ti wà pẹ̀lú yín báyìí mo máa ń ní sound sleep <laughs> so mo wà alright. inú tàwa náà máa ń dùn láti welcome me every time tí thank you my darling eh, kí mi mo fẹ́ dé Àbújá. No, hmm. oh, ṣé ká ṣe retain ẹni ma àbí ká sign ẹ out? No, ẹ má sign ẹ out o, ẹ retain room mi o, ẹ máa padà lọ́la. Thank you. Ah, ìwọ, èmi tiẹ̀ mọ̀ pé mo mọ̀ pé wọ́n máa láì kílìṣì, bọ̀ kò sí problem, mo bá yín ra nǹkan bọ̀. Ẹ má ta yàrá mi o. Ah. All right, darling, kẹ́ take care. All right, Siri. Bye bye, ma. Bye. Wọ́n máa drop owó ṣáà Uh, apart from that, she's not even stingy, girl. Hey, you see, lately you understand, you know, báwo dédé máa bínú, wá máa kanra, a lè flare up. Eh, why tó ṣe ń ṣe ogun ọkọ̀ tó See, babe, me ò tí bá sọ pé mo mọ̀ mo ń ni but èmi náà ti bínú yẹn tán má ti má ti ṣinú yẹn bí kí n tó mọ̀ pé kò yẹ kí n to that extent mọ́ so tí bá ti rí pop sí mi inú yẹn máa ń bí gidi gidi gan ó máa ń bí mi gidigidi gan bíi pé kí n tiẹ̀ am pop sí mi. Um, wait babe tí bá understand ẹ firstly you ní o mọ̀ ìgbà tó máa ṣe fún seriously. o tún wá sọ tó ní tó bá rí dáàdì nínú yẹn máa ń ah. like how inú mi máa ń kàn déédéé ru ó máa ń ru gidi bíi pé in fact ní ìtẹ kí n lè control ẹ tí bá ti pop sí mi báyìí á ru gidi <sighs> babe. bí ìgbà wo ni o ti ń fi ọba rẹ. I think like wait o oh, like two to three weeks now after my birthday yes ni kí ni ti ṣẹlẹ̀ yes <sighs> in fact. But nevertheless, you need to calm down. Okay, I'm just trying. try to relax yourself. Okay? I'm trying. Gonja come affects me. Mm-hmm. good. Um, what did Gonja Yeah. Um, ọmọ olóbẹ̀. Yọ mí nínú ìyà yìí o, yọ mí nínú òṣì yìí. Ṣèborí ni mo gùn, láìṣẹ́ lọ́pẹ́. o ah. àníyàn yẹ ẹni tó. ó ga jù ah, ah. <laughs> ó mà ti pẹ́ tí mo ti rí ẹ nínú múdù yìí. ẹ bá mi dúpẹ́ mo ti rẹ́yìn àwọn ọ̀tá mi. ọlọ́run ṣeun ẹ ta wá láwọn ọ̀tá. wọ́n mi àwọn ọ̀tá lè ní wọ́n ní bí ikú lé ò pa ni tó dé o máa lè gbé ní de. nígbà tí ọlọ́run dẹ̀ ti ń da àárín Dárasọ́lá àti Dájú ṣẹ́yìn rí wípé as the first son rightful position mi nínú business empire wa ọlọ́run ti fẹ́ dá mi padà síbẹ̀ ẹ wá ní kí n má dùn ah. ọ̀rọ̀ pẹ́ ni. má sọ fún mi pé inú ẹ̀ ń dùn bí dára sọ́lá àti dáadé ṣe ń jà. ọmọ inú mi dùn sí i ṣẹ́yìn rí pé gbogbo ẹ̀tọ́ mi náà ti gbà lọ́wọ́ mi náà ti gbé fún un ọlọ́run wá dancing ó fẹ́ bọ́tà bread mi ẹ wá ní kí n má dùn ṣé tó kẹ́ mi ò mi ò complain tẹnukù mi ń ta táwọn èèyàn kan ti ń sọ lẹ́yìn bóyá ọmọ àlè ni mí ni sẹ́yìn òró ni wọ́n mi ẹ̀wọ̀ ẹ̀fimilẹ̀ o ẹ̀fimilẹ̀ o ọlọ́run ló dé ló fẹ́ bọ́tà bread mi báyìí kíyàn kan máa sọ pé ẹ wò. rántí pé sísá ẹ ni o ẹ jẹ. ṣàbúrò ẹ wà lè olùwọ́ olókun ni mo pè ẹ bọ́ra tó ń gbére pàdé olókun tètè sẹ́ni ọgbà kó wá gbére pàdé mi òrìṣà ti gbére pàdé ọlọ́ṣà tètè padà sẹ́yìn kó wá gbére pàdé mi rè wọlé lónìí nítorí mo ṣetán láti gbáre mi lónìí olùwọ olókun o. àmọ́ òde wọ́n sì à ń ṣe báwọn kódà o ọmọ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ látijọ́ ẹ̀ ọ̀nà ọ̀ fún mi ó sì ń dájọ́ ọ̀ ń dájọ́ ọ̀ ń dájọ́ ọ̀ mi. ọmọ rẹ ìyàn tí mo jẹ o mímọ bẹ́ẹ̀ yẹn obìnrin ṣe máa ń ronú o ìpè sí orí ó yàtọ̀ sí àtijọ́ kó o ti béèrè olóòdù jọ sọ fún mi síbẹ̀ fún ọ lówó ṣùgbọ́n yẹ kó mọ̀ pété àṣẹ rí lásìkò èso owó kó bá ti wà wọ́n náà mọ́ ó lè pè mí kí n tó ṣàdéwó sákàǹtì rẹ̀ náà ẹ́ o mọ̀ èlé lọ́ọ́ ti gbà lọ́sẹ̀ fara rẹ balẹ̀ má wà rí ṣèbí kan tọ́jú obìnrin ni wọ́n gan wà mọ́ yìí ọkùnrin ládàá sọ ti gbọ́ fara rẹ balẹ̀ ẹ̀ sì wàhálà sọ ti gbọ́ àyà rẹ́rìn màmá àlejò màmá àlejò kò ti rí má wà rí ṣèbí kò ti gbádùn ni ìwọ gan láàrin ẹgbẹ́ rẹ̀ o a máa dán ni ọmọ kan tẹ́ ń pè ní máa dán àrẹ a máa dán mí ní jọjọ sọ ti gbọ́. bọ́ ọ bá jáde tán àyà mi ọjà. òmórì mi wọ́n gán mọ̀ á jáde nítorí wo ti bí wàá gbádùn wàá mọ ènìyàn lọ pàdé. o <laughs> ti rí ọ o tètè dára rẹ o ti fi ṣe bí kò sí ọ ọ wá rí ìpadà rẹ balẹ̀ inú rẹ á dùn so ti gbọ́. ọ̀dà mo gba ètò sọ mo sì mọ̀ pé ìwọ náà mọ̀ ń ṣe dáadáa àmọ́ ògo tó wà lẹ̀ ọ̀sẹ̀ jẹ́ mọ́ ọ̀hún lọ jẹ́mi náà máa mú lọ mo ní ìdí ògo. Ah, ah. mama fún dá ṣeré kí n gbéye kọ ah, ọlọ́run ní dáadáa rẹ jẹ́ o kó ti rí ọ̀pọ̀ èmi mi rè eléyìí ṣe òun gbé èmi gangan ni mo ní ẹ fi ṣeré bó ṣe ogó mi re gbàgbọ́n bá gbé lọ́kọ fẹ́ kẹ́mi kẹ́mi àlò. bòde jẹ́ àjọ pin. ilé yéé ṣe nǹkan ẹ̀ ń sí ẹ o èmi nǹkan yìí tèmi ni ó yàtọ̀ sí tirẹ̀ o ọlọ́run ní bá dáadáa rẹ jẹ́ o. bòde ẹ jẹ́ àjọ pinnu kí ni ọ̀dà mo mọ̀ pé wọ́n lọ ni mi ò sojú kòkò àmọ́ ó wúlò fún mi jù wọ́ lọ ah. jẹ́ ẹ bẹ́ẹ̀ pinnu ẹ̀. Ah, ó ti rí ó wúlò fún mi o ọlọ́run ni kó bá o ẹ̀sùn wa náà kò mẹ́mí ni màá náà kò ọ́ ah, owó ọmọ mi sọ ni tí mo lọ́ba olúkí mi kọ fún mi lórí ni ọmọyọmí gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ọmọyọmí gbà lọ́sọ̀ọ̀sù kọ́ bá kakuléètì kó gbé kakuléètọ̀ lé ọmọyẹ ó jẹ́ kí mi wá gbé kọ́ kí mi wá dẹ́ni abọ́ ọjà ìyàwó mi jọ fún mi lówó tèmi náà rí bẹ́ẹ̀ o mo fọlọ́run bẹ̀ ọ́ jọ mo sì ra mi gbádùn kọ́ mi jayé orí ẹ̀ jẹ́jẹ́jẹ́ ní kọ́ra máa jayé orí ẹ̀ sọ ti gbọ́ káwọn èèyàn máa wò ó pé ẹ ọmọ bọ̀dé rẹ̀ òun ló dáa o. ọlọ́bọ̀dé ìwọ ni mo wá wá ògo tó wà wájú ẹ̀ ni mo wá gbà nítorí má yẹ̀wù lọ̀rọ̀ mi ọṣẹ kan kì í yẹ̀wù kọ̀ọ̀kan akitọ̀ kan kì í yẹ̀wù ẹ̀gbin ẹja kan kì í yẹ̀wù odò wọ́n gbọ́ nǹkan tí mo bá ti bẹ́ẹ̀ sọ lónìí má yẹ̀wù mi kò fi ṣe ògo tó wà wájú ẹ̀ bá mi gbé dá padà ta ni ìwọ ta lẹni tó ń jẹun tájá jùlù ẹkùn mi ń bú ramúramù ẹranko kẹranko gbọ́dọ̀ gbìn àyà kò ẹ o. Ah! ní ògo tèmi tí ń tọrọ tí mò ń rọjúmọ́ níbí báyìí nígbà kan fún mi ìwọ kan wá dé lọ́sàn-án kan òru kan ọ̀ní ọ̀run wa wo bí kókókó ni mo kọlẹ̀kùn awọ́ lákọ̀wọ̀ tẹ̀tẹ̀tẹ̀ ni mo tẹ̀lé awọ́ látẹ̀pẹ́ ajé fún ẹ̀mí mi ò gbọ́dọ̀ kúrú ìlera mi ò gbọ́dọ̀ gẹ̀gùn ikú má pààyè ni orúkọ òbíndí àrùn má ṣèyí lórúkọ ọ̀gbẹ́ndẹ̀kẹ̀ sórí mo ti bá ikú mulẹ̀ ikú ò gbọ́dọ̀ pa mí mo bá àrùn múlẹ̀ àrùn ò gbọ́dọ̀ ṣe èmi wọ́n gbogbo nǹkan tí n bá ṣe lẹ́yìn ó ń dà ṣẹgbẹ́. bẹ́ẹ̀ni dẹ́gẹ́ bẹ́ẹ̀ni sọ́lá ọmọ àdùkẹ́ mi ò bá tiẹ̀ wá o má forí jáde àgbọn má rí ọ̀rọ̀ ẹ̀ kó fa tiẹ̀ lọ́wọ́ ọlọ́mọdé ọ̀gbọ́n tó wà wájú ẹ̀ gbẹ́ fún mi. níbo níbo dé ọmọ mi ni kí ló ń ṣe é o wọlé olóòfẹ́ wa gbogbo ogówó ìwọ ọmọ ni ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹran àmúso àgùntàn tó wọlé tó kágò ó dẹran àmúsìn olúgbòndóko ni mo gbè kó wá gbóhùn mi lóko àwùsẹ àjà gbòndóko ni mo gbè kó wá gbóhùn mi lélẹ̀ àkúmọ̀ gbogbo ẹni tó bá mi sọ̀tà ó dẹni ilẹ̀ ilẹ̀ pé ó kò bí ẹni tó dẹni àgbégbè ó lé délé yìí lọ. kíwọ́. pẹ́ náà wáyé tó ń ṣe báyìí. Ah, àwọn èèyàn mari tó ń pọba tó ń pè jòyè tó ń pè gbogbo ìlú jọ ó dẹ̀ máa dismarry ní àárín ọjọ́ kan marriage dẹ̀ parí ká máa sọ engagement engagement lẹ́ẹ̀lẹ́ mi báyìí kò sí nǹkan tẹ́tí àbí ojú kò rí rí kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. you guys spoke and there was no issue between you guys. i'm sorry we might have to go our separate ways. what. kí ni ọ̀rẹ́ mi tó jẹ́ méjì sí ẹ̀yà àjọpín kankan lẹ́nu sí i ṣe rí nìyẹn o. tí n bá níyàwó mi màá mo lè fún kídìnì mi mi ṣe ń lè fún ìyàwó tí mo fẹ́ sílé tó bímọ fún mi. ìwọ yes. ìwọ lè fún yàn kídìnì. girlfriend tí n bá ní tàti lágrímẹ̀ pé yes a máa fẹ́ra wa o tí mo dẹ̀ mọ̀ pé no ilé genuine love ni tó bá warrant pé kí n fún ní kídìnì mi kan má fún lẹ́yọ̀ kan náà ṣe mo sì lẹ́yọ̀ kan tí mo lè máa manage. àgọ́ ló máa sùn lálẹ́ wọ́n sẹ́ẹ̀lì lọ́ọ́ tiẹ̀ mọ́. sísá mi ní ìkówó yín jẹ mo yáyàn ni. what is this. mi ò lóyún mà. o ò lóyún. no. ẹ eh, kí wá lélẹ̀ wọ́n á mú ìwà wọn gangan gangan wọ́n á fi sábẹ́ aṣọ wọ́n á máa wọ oníwà. inú mi tẹ̀ dùn yìí pé o ò jẹ́wọ́ o ò jẹ́wọ́ ẹ kó mi ò mọ̀ pé máa wó ṣe o. ṣé bí mo ṣe ń wẹ̀ kó má dẹ̀ pé mò ń sí ìrègùn káyé má sọ pé à kò tiẹ̀ mú ṣé orí ọ̀rẹ́ ó ti sú mi read my lip I am tired. ń bẹ̀ yẹn ọkọ mi o. ibi tẹ́ fún mi church man ò lead wa sí nígbà ọlẹ́bẹ̀ láti máa jọ́sìn bíbá. mi ìwà jọ́sìn mo kàn níṣẹ́ tí mo fẹ́ wá ṣe ń bí ni. gbé ọwọ́ sílẹ̀ jàre kí ló kó sókè. all these things na swag ó yẹ yín. alára ire ooo alára ire. ẹni a bá jù lọ ní ìṣẹ́nu kóró ní jẹ torí ẹni bá jù ní lọ tàṣẹ tàṣẹ nínú wọn fi rán ní jẹ. mi sí wa jẹ́ iṣẹ́ náà tó bá rán ẹ sí mi ìwọ náà fẹ̀mí iṣẹ́ náà kan lè rán ẹ. bá a jẹ pé bá a jẹ sọ pé òun jẹ máa jẹ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ẹ. ẹ mọ̀ bí wọ́n ti pè mí náà ni. It's my to watch die. It'll be me. It'll be me. It'll be me. Bẹ́ẹ̀ lọ sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti di kọ̀ọ̀kọ̀ ọ̀kọ̀ lọ́sùn. Èmi àti èéfín àjọ wà nínú ọ̀bà kí ló máa ṣẹlẹ̀? afọ́jú yẹn tẹ́ bá rí wọ́dúrọ̀ pẹ̀kọ́ lásán kó pẹpẹ jù mí lọ tó bá jáde tó bá wọlé ọmọ máa dúró tán má dàbí houseboy lẹ́gbẹ̀ẹ́ ni. nídùú a ní kó o fira rẹ kó o kó o lè lù ọ́. arábìnrin wa ó ní nǹkan tí mo lè tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ ìgbàlà ọ̀fẹ́ lónìí. kò sí tó fẹ́ sọ́ńdẹ̀ táàtì. táàtì gbọ̀nà. kò sí ohun tí ojú lè rí nínú òkùnkùn láì ṣe adada o. bójúmọ́ dùn yín ọpọlọ òkú. bí òbínú ẹ̀ gbogbo advantage tó yẹ kí ẹ kẹ́ni tó ná máa jẹ ẹni ìrí jẹ. bóyá mo kọ́ lọ́dún. gbàyísọ yìí kìtọ́dé alátakùn. àlùpàyídá pàrọ̀dà abẹ́bẹ̀ nìkẹ́ àwọn oníolùkẹ́mọ́ apá àràpà onígbà òye omi balẹ̀ ó di dandan kó nípa ààbò òjò balẹ̀ ó di dandan kó ta ṣàràṣàrà. tètè wá gbèrè mi o ògiri wọlé o ayọ̀ wọlé o. olùwà ológun o olùwà ológun o olùwà ológun gbèrè pàdé mi o. Bye.